فاغفر لنا من عب وبفضلك وانظر علينا من خزائن رحمتك يا أرحم الراحمين اللهم إنا استعداناك ما علمتنا فاردده إلينا عند احتاجنا إليه ولا تنسيناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبي وفصاحة إبز المرسلين وإلهام الملائكة المقربين وقرب الذين علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اسجد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. ọ̀kan ṣoṣo ọlọ́run كما فيكم وما تعلمكم فيكم كما في أباكم فدنيا إذا فجرت نمسكم ولله أمانة لا إله إلا الله Ramadan الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين أدعو فلوم الحمد لله adúgbò fún ọlọ́run. alhamdulilah. alhamdulilah rabbil alamin. alhamdulilah rabbil alamin. atọrọ ike àti gẹfọ anabi sallallahu alaihi wa sallam. àti gbogbo àwọn ará rẹ̀ àtàwọn sọhábà àti gbogbo ẹni ọba tẹ̀lé pẹ̀lú dáadáa. abẹ́lọ́ba àlejòọ́lá kó kàá náà mọ̀nà ẹni tó tẹ̀lé. lẹ́yìn náà adúgbò fọlọ́run pé ramadan tún sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bílẹ̀ bá kú lónìí yóò di mẹ́rìnlá. lọ́la kọlọ́sọ̀jọ̀ lálẹ́ yóò di mẹ́ẹ̀ẹ́dógún fúlákì mẹ́ẹ̀ẹ́dógún ìsì ọba fúlìlù. ńjọ lálá bá ti parí báyìí tí rí pé mẹ́ẹ̀ẹ́dógún tí gúngún tó ń parí ẹ̀ ọ ti kẹrù ọkọ nù. orígun bíi kan nù. orígun bíi kan nù. àtúrọ́mà. kọlọ́njẹ́ agúnlẹ̀ ayọ̀ kò jẹ́ àsọ̀kọ̀ ẹ̀ láyé. àmín. ló ti dàbí kọ́mọ́tà mọ́ yìí. kọjá pé gbogbo àsìkò ayé là ń lò bá fi ń lò yìí. bẹ́ẹ̀ bá fi ń lò sẹ́mi wá ni. àwọn sọ̀hábà wọn tẹ máa bẹ wájú wa nẹbi sọsẹlẹ àwọn èèyàn ti ayé kankan mọ báwọn ti wà lìjẹ náà nìkan ni máa wà lọ́kàn àwọn. àmọ́ tá a bá ti kó tán sáà tó bẹ̀rẹ̀ sí rí gbára wo anabi sẹ́kí bẹ́ẹ̀ tí ń bẹ wájú mi ń lẹ́bàá lè máa lo gbòòsẹ̀ mi yín ni sallallahu alaihi wasallam anabi ló ké pẹ̀yì náà lẹ́bàá ti máa rí nǹkan tí bàá máa bọ̀ yín lọ́wọ́ sísan màlẹ́kà ẹ̀bá máa gbowó màlẹ́kà báyìí tí wọ́n ń bọ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ tí ẹ̀rí wọn ẹ̀ máa rí pé nǹkan kan ń bọ̀ yín lọ́wọ́. pé bẹ́ẹ̀ sì máa pàdé ẹ̀ náà nù ẹ máa wá gbọ̀n dànù náà ni ẹ máa wá gbọ̀n dànù ẹni tí ọ̀bá rí tiẹ̀ gbọ̀n dànù iná ni ó ti pele mọ́mọ́ lọ́wọ́ tí ó dẹ̀ bá lọ láti fi oṣù kan lẹ̀ inú ọdún kan ṣètọ́lọ́n báyìí kò yẹ kó ní ẹ̀dá kankan lára láti fi yọ zaka ábà má ti gbé sẹ́yọ náà lèyìn ó ṣe kú láyé onítorí pé ọ̀sán rọ́bọ́ sí mi ìjọ wọn ráyè lọ. èyí tí wọ́n ń ṣe láàárọ̀ nǹkan àkàtà ń bẹ náà jẹun tó ń pé àárọ̀ ló ń ṣe. àfẹjáde lọ́mọ tó gbé bẹ́ẹ̀ rọ̀lẹ́ yóò sọ di lóorun lọ́bàjá lọ jábọ̀ àwọn ó sì máa tètè wọ́n máa sọ ọ̀rọ̀ fìyọ́nà jọ̀njọ̀ wọn ní sọ fìyọ́nà sí hmm. kò ní sí ìyípadà kankan irungba ò ní lékó kòkòtò ní kò wíwọ́ ńlẹ̀ kọ̀sẹ́ hà lé tọ́lọ́n kankan ò ní lékó ju pé wọ́n kàn sá máa ní orò ọdọọdún tá a máa ṣe lọ báyìí ti parí wọ́n bá sọ. ibòmí ń bẹ wọ́n tún gbá lù wọ́n tún lùlù lùlù an parí tawusiri an ti ní tawusiri la wọn ti wọn fọ an ti tawusiri wọn náà ti tawusiri tawusiri ni wọn ti. èyí tí ọlọmọ tó gbé ń bẹ tí ò ní gbọ́n tí ó pè láyà tìrìkìámà kájà ìwọ fẹ́ lọ èyí tí ọmọ lọ kó wá lé kó lé kí ẹni ó dára kí ó oògùn tí ń ṣe oògùn tó bá àìsàn ẹ̀ mu kí ọ lọ rà ní kẹ́míìsì ńlá ní fámásì ńlá tó wá ta kú paracetamol pé ni wọ́n máa lò sí. àbí alákàpọ̀. àbí alákàpọ̀. Hmm. ẹ o ti gbádùn sáná nù. amúnmínà sáwọn àwọn jáde o ìgbọ́n ti wọlé. tọ́ bàbá lọ ibi tí wọ́n gbé kí ọlọ́run fún wa tí wọ́n ti ànábì fún wa tí wọ́n sì ti àwọn àwòká jọ̀hún tí wọ́n kì fún wa tí wọ́n fi síbẹ̀ wá kí ìkọ̀rí fún àwọn àwòká tuntun náà tá a bá tó ìwé èèyàn ló gbé wa ní yọ̀bọ̀yọ̀bọ̀ lọ. wàlíkọ̀ọ́lá kó jágúnlẹ̀ ayọ̀ ní ìsáájú gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run láàyè yìí a lè má ṣe gẹ́gẹ́ bí ìfẹ́sí ní ìtàǹtẹ̀ yìí. ọlọ́mọ ẹni tó tọ́ kíkàlùkù wa o lọ́sàn-án lẹ́sàn-án pẹ̀lú fífa omi tí gbogbo jàmọ́ lò ẹ̀yin olé ọlọ́nà lẹ́tì ń pa ẹ̀sán ọlọ́run tó ká ń tẹ̀síṣe tó sì tó pàṣẹ fún yín. àmín. ọbẹ̀ ìyá náà tílé yóò jù tà nígbà tí kálukú máa bọ́ sí ẹnu ẹ̀rọ máa lomi yà kódà nínú fífẹ́ ọlọ́run ó lè fẹ́ débi pé bí ìbá wa gbọ́ tẹ̀síìrì báyìí tó fẹ́ sanra yóò tún lọ sanra tí ààyè ọgbà débẹ̀ tí ó lọ táwà sórí tá máa sọ yẹn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwọn àfa àwọn bàbá bàbá ní ti máa pa mí o allah akbar ẹ̀san wa ní dúró mọ́ o lórí àwọn tí wọ́n pọ́n ẹ̀san ò ní dúró mọ́ lórí ọmọ wọn lórí gbogbo nǹkan wọn ẹ̀san ọmọ wa tẹ̀síwájú wọ́n ti tẹ́ wọ́n ti tẹ́ nìyẹn lẹ́yìn ìṣẹ́ ọlọ́run pẹ̀lú báyìí bani sáyẹ́ndẹ́sì olóore àmín. wọ́n láàánú ọlọ́run wọn láti tóbi rẹ̀. àmín. la hawla wala quwata. illa billah. illa billah. yorùbá níbi oko délà fàbọ̀ sí. àyà tí a ti gbé lẹ́nìí ni àyà ọgọ́rùn-ún kan àti ẹgbọ̀n. ìbẹ̀lọ́n ti ń sọ oníranran àwọn ìyá atayé tẹ́ jẹ́ firaun. ọlọ́fẹ́ inú àwọn ohun àmì tọ́lọ̀ fún ànábì wa Musa alayhisalaam tí í ṣe mẹ́sàn-án ọlọ́fẹ́ ka bíi méje fún wa ń sìn inú ayé àyè. kálíkì tẹ̀ gbọ́ yé pé bí nǹkan máa ń fẹ̀rẹ̀ lókè pẹ̀ kọ̀sẹ̀yìn ọlọ́run kọ̀sẹ̀yìn ọlọ́run yẹ ọlọ́run yìí sọba àkà nítorí ànábi ádámà béèrè fún náà ni ó ṣe fún wọn kálí sábà ṣe ń sẹ́. Nah. nah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذنا آل فرعون بسينين ونقف من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم اليذنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطير بموسى ومن معه ألا إنما طيروا عند الله ولكن أكثر الناس لا يعلمون وقالوا ما متى تين بهم من هايا لتسيرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجرد والكمل والتفادي والضفادي والدم آيات مفصلات فالتكبروا وكانوا قوما مجرمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تُصِبْهُمْ سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نهن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا ماء المجرمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذنا على فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم لأذن قالوا لنا هذه وإن تصبهم سيئة يتيرون بموسى ومن ألا إنما طائرهم عند الله ولكن أكثر الناس لا يعلمون وقالوا ما ما تأتينا به من آية لتظهرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليه طوفانا والجراد والكمل والدفاضي والدم والدم آيات مفصلة فاستكبروا وكانوا قوما مجرمين بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نعم لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والقلب نوضف بأودم آيَاتٍ مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ọba yìí ni yóò rojọ́ ju gbogbo ohun tí máa rojọ́ lọ ọwọ́ ẹjọ́ ìtòrò nípa nípa ọ̀rọ̀ ànábì Musa àti fẹ́ọ́nà yìí ó jẹ́ àmà pé ọlọ́run máa rojọ́ torí pé àwọn apọ́ńtà state wọ́n lé ọ̀nà ọgọ́rùn-ún àti ọgbọ̀n ó lé lọ́lọ́run ti dáko Musa Musa Musa Musa nù Kúránì. kí ni sọ àwọn ń tọ́sẹ̀ kò ní kó ń sisọ́ lókè kó tún mọ́ sọ láàrin kó wọ́n sọ níparí. gbogbo ẹ̀ náà kẹrin ká lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ náà ni. ìní ìlú tó fẹ́ sọ fún alẹ́ nìyí. nínú àyà mẹ́sàn-án tọ́lọ̀ fi rán alẹ́ mọ́sá àrísàdám. alẹ́ ń bẹ̀ la fẹ́ lójú ìwé ìta ti fẹ́ ka yìí láàrin àyà ọgọ́rùn-ún kan àtọgbọ̀n àti ọgọ́rùn-ún kan àtọgbọ̀n ó lé ní ẹyọ kan ó lé méjì ó lé mẹ́ta one thirty one thirty one one thirty two one thirty three. ohun àmì méje ló lọ mú wa. ولا نوايا قد أخذنا آل قد أخذنا آل فرعون بالسنين ọlọ́run la kọ́kọ́ bá wọn mú àwọn èèyàn Firaun bisimila pẹ̀lú kí ọ̀dà ó dá kó dá kójò má àti ọlọ́ọ̀nì rírọ̀ òjò àti ọlọ́ọ̀nì kí wá ṣe òjò nìkan lọ́lọ́wọ́n fi ti ẹ̀dá tí ẹ̀dá òjò bá dá òjò nìkan kí ó rọ̀ gbogbo olókìtì yẹ kọ́lọ̀ má ti ti òde mọ́ wa. mo máa fẹ́ ń gbà mí òjò lè máa rọ̀ bó ti ọkọ́ rọ̀ àmọ́ kí ọ̀dá ó dá ó lè fòjò náà ní sábàbí àdánwò òjò náà ní ìsúnmọ́ bá nǹkan jẹ́ òjò fúnra ẹ̀ dípò kó tún nǹkan tó ìsúnmọ́ bàjẹ́. ọlọ́ni wà máa yá adam dùnú dàrọ̀ píkà ìlàhó ẹnìkankan ò mọ iye ọmọ ogun ọlọ́run wà nábì. yàní kò sí tí ò lè fi bá ẹrú ẹ̀jà ọlọ́mọ bá báwo lọ nígbà míì ajé kíkà ó wá ìbáwí òun kọ́ wá látọwọ́ ọ̀tá ẹ̀dá kan ọ̀tá rẹ̀ náà lọ́lọ́wọ́ fún lágbára borí ẹ̀ yóò dẹ̀ fìyà jẹ tẹ́rùn. nǹkan ń lọ bẹ́ bó ti wọ ọlọ́run ọlọ́run á sọ ọ́ ntí ẹ̀dá fẹ́ràn jù akọ́dọ̀tá ẹ̀ torí ìyàtọ̀ lọ́wọ́ fẹ́ fi jẹ́ ó lè jáya lọ́lọ́wọ́ sọ̀dọ̀tá ẹ̀ ó lè jọ ma ó lè jọ ma sẹ́ ó lè jọ rẹ̀ yóò dẹ̀ fìyà jẹ́ tẹ́rùn ẹnì ọgbọ́n lókè pẹ̀yì lẹni tí nǹkan kan tí kọ̀tẹ́ lọ́rùn bá ń ṣẹlẹ̀ ẹ́ sí tí ọmọ wa wá síta kọ́ wá sọ́dọ̀ ara ẹ̀ pé á ah, ẹ wò ó ẹ má bàa ń bu mọ́ ẹni tí ẹni tó ń tí ọ̀dà sí ẹ má bàa ń bu mọ́ òun kọ́ kéèyàn gbà pé òun lòun ọ̀dà lọ́dọ̀ ọlọ́run kó ló máa bẹ kẹ́yìn àti ìbá dì fún kẹlẹ́dọ̀ ọlọ́run ibi a máa lo ọ̀tá èèyàn fún yàn tẹ́fẹ́ ọ̀tá gẹ̀gá ní mọ̀tàǹfààní yóò lọ mọ̀ pé ó mọ̀ pé táwọn ló ṣe ṣùgbọ́n sáàgbà ń máa ń béèrè pé támọ́lé rẹ̀ òun ló ń mọ bẹ̀ wọ́n ká lọ òun ò fẹ́ kí sẹ́wọ̀n fọ ọ̀rù bàbá ń jàdí kakúkọ́ ọ̀tá máa jà fún yàn gbà mí títí mo lọ jà olùbàdàn ń wo ìkẹlẹ̀ mà pé òun kàn jẹ́ ni ó ní ìkẹlẹ̀ pé òun bá a sọ̀rọ̀ lọ́tọ̀ òun ò dá sí òun ò dá tó náà ṣùgbọ́n ẹ̀fẹ́ èèyàn jẹ́rè òun ò ní gbà. ọlọ́run ni ọgbà o ọlọ́run ni òbíyàjí o òun kọ́ láti jẹ́ pé ọlọ́run là á ní mi tá a bá ti ní ọlọ́run lọ́dọ̀ rẹ̀ kò sí mú kílà kódà kò tó sí káàdì. لا توجد مشكلة ولا يوجد إشكال كلاهما مختلفان ọ̀tọ̀ mọ́síkìlà ọ̀tọ̀ ní ìkáàlì lọ́dọ̀dọ̀ méjèèjì mọ́sídàrú ni mọ́sídàrú ni àmọ́dà àwọn onílùgà ìtumọ̀ kan náà kọ́ ló jẹ́ pé ibi tá a máa ń lo méjèèjì tí ọ̀tọ̀ sọ ni. ní kúmọ̀ ni wípé tí o bá ṣe ní nítorí ẹ̀kọ́ onídìí ìsọlọ́run ìwọ bọ̀rẹ̀ ẹlẹ̀ bọ̀tálẹ̀ méjèèjì fún wọ̀tọ̀ ọlọ́lọ́run òòrè ní fún ọ àtọ̀lẹ́ rẹ àtọ̀tá rẹ a méjèèjì òòrè ní. àmọ́ tí ìwádìí lè lùsì ọlọ́ọ̀nì kan lọ́wọ́lọ́ọ̀nì kan ló lùsì wàhálà yìí nǹkan ló ti lóde. a kì í gbà kí nǹkan kan fẹ́ bí tọ́lọ́ mọ́ni lọ́wọ́ káwá tẹ̀lé nǹkan kó tilẹ̀ kí nǹkan tó dúró lọ́dọ̀ rẹ̀ lọ́gbà ìrántó ọkọ̀ tó ń bọ́ tó fẹ́ lọ ọ̀rìn àjò wọn ló fi kún wọn ló kó pé ẹ̀sìn náà ló ti máa bọ̀ àgbọ̀yé rẹ̀ ọ̀dẹ̀ tí ìlú débi kọ́ ọmọ bí wọ́n ṣe kí nínú mọ́tò àti pé kìí sọkọ̀ kan náà ti ń lọ bí sọ̀rọ̀ lẹ́nu farabalẹ̀ tàlùwà lágbèrún tó kírun alájùwà Usama láàyè yìí nìkan ṣẹlẹ̀ sí báwọn lábẹ́kúta wọ́n parí sẹ́lẹ̀ fún lábẹ́kúta lálẹ́ ní mẹ́gíríbì nígbà tí púrúbù ọkọ̀ ìṣesí wọn sì ní kíkà má ti kí mẹ́gíríbì àwọn kì í sáyì káàtó máa bọ̀ lọ́bàjẹ́ kọ́kọ́ kan náà tó kù sí ń bọ̀ ń bà dà ní abánlẹ̀ ó sì fẹ́ kún ní abalẹ̀ ọkírun náà ni àwọn odò kí ìsáì káàtó máa lọ lọ́kọ̀ bá kún ló bá lọ ní abalẹ̀ ìjọ ọkọ̀ wọn ni à ọkọ̀ ti lọ ìkànnà tó kù sí ń lọ ní bọ́lọ̀ ń bá jẹ́ owó rò ní ọjọ́ bá ti lérò kò ní lọ bàdàmánù wọn làwọn gbà pé báwọn bá lọ bàdàmá lórí àfikín àwọn oṣù náà ni wọ́n ti jókòó pẹ̀lú bá pẹ́pẹ́pẹ́ tó dé yóò sì pẹ́ ni wọ́n sá lè dùn wọ́n sá gbéra padà. wọ́n ń bọ̀ lọ́jọ́ ọ̀dà ni dírẹ́fà yẹn bá ń gbé kọ́ọ̀lù ní ọ̀kọ́júmọ́ kọ̀ tí ń wà nígbà ọkùnrin ìjà amádàwà nù kọjúmọ́ à oníkọ́ọ̀lù yóò ṣe mọ́gbé o kò ṣe mọ́gbé ọkọ̀ tó kó sáájú òun ní ìsinmi ìyá àwọn ni dírẹ́fà rẹ̀ lọ́wọ́ wọ́n sì fi láti tẹ́ǹtì. wọ́n ti láwọn kan ti kú mbẹ́ lè wọ́n á bẹ̀rẹ̀ ìdílé yá àwọn òkú mbẹ́ níwọ̀n tó kú ọ̀dà wa dákújọ ọlọ́run ní jó sí mbẹ́ má sọ pé eléyìí tó dànù má jẹ́ ojú méjì káyẹ lè gbókò ara yín tí wọ́n àwọn tó kú ní ìsìnkú sẹ́ni tó gbókò àdúrà rẹ̀ dápẹ́ ó ti ẹ̀kú náà ni kọjú ọ̀nà wọn bá tù ní wọ́n ti dé tó tọ́ wọn ni ti òkú dà á lẹ̀ lọ ọkọ̀ tí wọn bá kájú wọ̀nù tí kò bá dúró kírun bóyá àlìkíámọ̀ ní irun bá tó bó ń pè láyé ọlọ́ni fa àyínà tó ti àbúrò náà. àyínà tó ti àbúrò إن هو إلا ذكر للعالمين àyìn náà tẹ́tẹ́ àbúrò náà gbọ́dọ̀ lọ. ẹni wà níta sọ yìí kéye pé kì í máa sin gángan ju ìrántí èmi ọlọ́lọ́. gbogbo nta fẹ́ dà gbogbo nta fẹ́ jẹ́ ẹ̀jẹ̀ àgbàpọ̀ lọ́nà òbí jẹ́ ajẹ́ kákọ́ mú tiẹ̀ náà ẹni máa ń bẹ láyé sí ìbẹ́ dáadáa ní máa rújú gbálé lójú àwo àìmọye èèyàn wọ́n ní dúkìá àmọ́ dúkìá wọn yẹn wọn ò tí ì kú pé wúlò fún ọmọ ẹnlòmíì ní kọ̀ǹtù ẹ̀. àwọn onídùkìá ò gbádùn mọ́ báyà bá jíta lálàáfíà tàdúgbò fọlọ́hùn ẹjẹ́ á fi àsìkò tí a bá ní ká ìsètọ́lọ́hùn báwo ìbá tó lọ sáǹsì. ẹ má tó já já rẹpẹtì yìí yọ àsìkò lẹ̀ fúntọ lọ́hùn níjọ jimá láago márùn simagiribi ni ọ̀rọ̀ Ọlọ́run ń lọ ìkúlẹ yọnu jimá ngbogbo jimá láàyè mi ẹjẹ awáàyè ká gbọ. gbogbo nǹkan bówó ṣe ní sàkà lásìkò náà ní sàkà ṣé yàrá dẹ̀yẹ sàkà àwọn wàlàgbà ilẹ̀ Yorùbá wọ́n lẹni bá ẹni sàkà bá wọ́wọ́ rẹ̀ tí ọ̀yọ́ bisaka bá yọra rẹ̀ nínú owó wọn ni má ní ìwọ̀n kàkà. Ariwo agbalẹ̀ òkè tí ó gbòde, ariwo agbalẹ̀ òkè tí ó gbòde. Ariwo agbalẹ̀ òkè tí ó gbòde. Wàá dín ìgbà ká tàlẹ́wọ́ tuntun. Wàhálà. بأهلها ومثله زكاة المال تمن إصابها كمثله زكاة المال تمن إصابها ẹ̀gbọ́n wàá ní ìgbàgbọ́ àwọn akéèké واعلم بأنها Sàká àsìkò ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ bọ́lọ́hun wà á di sàká. Àti sàká tàbí wá kíkí wà aláìníbi àmàmà. Ẹjẹ́ àmà pé àsìkò wá ní sàká. fún wa, a rí Yorùbá ṣe fẹ́. èèyàn kan ní máa dààmú kí ayé lásán yàmá àwọn èèyàn ń dààmú láyé sí. Nasiba ni náà síbà ní tonti bẹ́ẹ̀ tètèlá Yawu ámì yà kan ló kẹgẹrẹ láyé ànábì. Ó ti dàgbà sínú wàhálà ó tún wá ń lọ bí wàhálà míì ní àlọ́ kàngẹ́ kàngẹ́ kàngẹ́ ọwọ́ akọjá ń bẹ ànábì wà àtàwọn sọ̀hábà. Ànábì amilatu nasiba tẹsílá náírà hàmíyà tọ́lọ̀ ń wí àwọn tí ń bá wí nìyẹn o wàhálà tí ti ń ṣe náà iná ni ó bàjá o. àwa mùsùlùmí la jèrè lọ́pọ̀ á ti wà lákékeré ọlọ́run ti pè é sọ́pọ̀ fún wa ńlá ti wá ìjókòó yìí àkọ́kọ́ àgbẹ̀sán ìyàwó àjòkó ara tá yìí ara yìí sàkẹ́ ìlàyọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́sì á tún gbọ́ ọ̀rọ̀ ọlọ́run á tún lọ lò wọ́n ń lọ yọ sàkà àsìkò kọmọ yìí pé. wà á láàrin bí a nà á. máa wò yí pé àsìkò tó ń lò yìí laha saka oni saka. kàmi ti ní gbàgbà àtìlẹ́mọ́lẹ́ kan náà ló kọ́ ọ́. فمثل الذكاء لمن كمرات صبرا بذكاء لاني tọ́mọ ti pé tolówó ọ̀bá yọ wàhálà débówó ìlàfíìrì àwọn àṣẹlẹ̀ kànìkànì tí ń ṣẹlẹ̀ yìí. lẹ́yìn pé àwọn èèyàn wọ́n ń sọ ọkọ̀ ọmọ ń sàkà àfẹ́ ìsàkà mọ́ àfàlájì sàkánì kan là ń rí kálukọ́ lówó tó wọ sàká mọ́ wọ́n sì lówó tí ó ju sàká lọ àmọ́ wọn ò lọ nípa pé ọmọ ànájà adáwọn lè sara wọn jù wọn lè má jẹ gbèsè kò ní yọ sàká òótọ́ ni kálukọ́ wàá sílẹ̀ lówó mọ́ àfọ̀gbèsè ẹni oní ten million lọ dípò kó sì ti ten million lára balẹ̀ kọ́ máa dúpọ́ fọlọ́run pé bẹ̀rẹ̀ ní ìkéwé kàkà owó kọ́lọ́ọ̀mù lè gbàgbé owó sí lọ́wọ́ àti ìran rẹ̀ rárá gbèsè ten gbèsè hundred million ní ẹ̀rọ ten million yá tọ́ba àdìgbàyé ọdún ògbèsè lòun ògbèsè lòun ẹ̀ka ń wo báyìí sẹ́gbèsè tí yóò sì jẹ́ sẹ́gbẹ́ nìkan ti ẹ̀kọ́ jẹ ni nígbà táwa gbájú tí gbogbo òtún ti di àdóríkodò báyìí inú àwẹ̀ báyìí sàká máa ń pọ̀ àwọn ìmọ̀ ń fi sàká wọn sínú rọ̀mùdánù báyìí níwáàsí báyìí wọ́n máa ń kó wá ni wọ́n máa ń kó wá pé àlẹ́ báyìí sàká wọn rèé o bàbá báyìí sàká wọn rèé o táyọ̀ fi tán inú wáàsí nígbà náà kò sí mọ́ kálukú sẹ́nu mẹ́rin kálukójú fúró wọ́n ti dọ́gbọ́n sí ìdàgá <laughs> kọ̀ wá lé o ó lé ẹjẹ́ ayọ̀ nítorí pé ọlọ́run máa ń fi nǹkan dì nǹkan wọ́n ní ká gbìyànjú ká máa tọ́ rẹ̀ kàtà máa tọrẹ. nítorí pé owó ń dówó. nítorí pé ara ń dára ẹran ń dẹran. Bàtà máa tọ̀ ẹ́ ìyá gbọ́dọ̀ bàtà máa tọ̀ ẹ́ ìyá gbọ́dọ̀ bàtà máa tọ̀ ẹ́ nítorí pé ọ̀rọ̀ ń bọ̀ nítorí pé àárá.

Ah, ṣùgbọ́n tí tó bẹ ọlọ́run jàmá. ààwẹ̀ bá ààwẹ̀ ńlẹ̀ ní lọ́dọ̀ pọ̀ ẹ̀dá èèyàn mi. láìpẹ́ yìí wọ́n túmọ̀ wọ́n túmọ̀ ìgbà mọ́sálásí kan láwẹ̀ náà ni ẹ̀ wọ́n túmọ̀ bí nǹkan. kálukú dàgbé mágídì kẹ̀lé àti kíkà kálukú máa gbalé lọ sí anẹ́sẹ̀lá sọ́là wọ́n nù ìdùnnú méjì ní bẹ́ẹ̀ báláwò ìdùnnú àkọ́kọ́ tẹnu wájú ó sí ní a máa dọ́gbà yẹn ìdùnnú ẹ̀kejì nígbà tí ẹ bá ń gbẹ̀sán àwẹ̀ wájú ọlọ́run níwò ìfúnjẹ náà. àwọn ẹrú yìí lára fẹ́ wọ́n sùn lẹ́ mọ́sálásí òun ah, ti jẹ́ ní dédé àsìkò yìí èrò àwọn èèyàn ní pé bóyá nǹkan ti wọ́n bí àìsàn kí ló dé ẹ̀sùn ní wọn ní àwọn oṣù pé kò sí bíta ń lọ àwọn ò ní táwọn ọjẹ ẹ gbàwé ní wọn náà gbàwé kò sí táwọn ọjẹ tẹsán pé iṣẹ́ kan tí màmá rọ̀ gbọ́ yẹ ó lè yẹ kó tuba lọ sẹ́pẹ́ sárigán òsì wọ́n bá sùn wọ́n kàn nálẹ̀ òsì tẹ́lẹ̀ bá wọn lówó wọ́n kàn sùn kalẹ̀ làwọn èèyàn ṣe wá ṣètò búrúkú lọ sínú. ìwò wọn ò sì rìn rìn ní kódà yìí lọ fún nǹkan bá ń ṣe wọn ṣùgbọ́n lọ́hún sọlá ọba ìmọ̀ sọlá tí n bá lè ṣe sàárà a máa di nǹkan bú tọ́fẹ́ ṣèyàn a máa di anábìyà sọlá sọ wípé kádàrá pé àdáwọ̀ ọ̀bọ̀ ọmọnìyàn ọlọ́run ti máa ń kọ́. yóò sì tẹ̀. tí ẹrú ajẹ́ ń tí lè máa ń ṣe sàárà bá ti wá ń bọ̀ láti na sàárà náà wà á di odidi màlẹ́kà yọ pàdé ẹ̀ ya abilé pé ń bó lọ ń lọ lónìí tó ń lọ bí bó òun lọ bá ẹni tí a kọ òun pé kò ń lọ rèé hàn lé lọ òní lọ yá kó wọn lọ anábì lórí ìyá tí wọn wà wà nù kí ìdàlẹ̀kí àmọ́ lọ. àdánwò màmúrù ni wọ́n padà sẹ́kọ̀ lọ kàn yẹn ni màlẹ́kà náà tí ọlọ́run tó fara dà màmúrù náà tó má jẹ́ ọ màlẹ́kà ò ní gbà anáwó náà ò ní gbà wọ́n jọ dàìkíámọ̀ lọ. ẹni tí àdéhùn wa tẹni wá bá òun àní mọ̀ ìwọ kà máa ti tiẹ̀ lọ lẹ́fẹ̀ndẹ́. wọ́n á kọ́ alẹ́ kan bẹ́ẹ̀ pé sàrà kan ló di àdéhùn kan lọ́wọ́ o tí wọ́n jọ wọ́ o kiri pé tọ́jà á dáyàn mọ́lẹ̀ sàrà tó wọn padà di pé òjò retí òkè rárá ìkan tí ó fèsì fèsì ń tiẹ̀ yẹn tètè sèmi tẹsàrà mi kalẹ̀ torí pé ọmọ yẹn jẹ́ akọ fọ́ o. torí máa jí wù. wọ́n ń sọ mí kalẹ̀ èmi ìdájọ́ ń bọ̀ yóò tó fẹ́ ṣẹ̀. ayé àwọn tí kì í bá ti sàrà ayé gbẹrẹfu ni ayé tí máa bí ìgbà ọkọ̀ bá ní họ́ì engine tí ò lè họ́ì yóò lànà kẹ́yìn. àfùsàrà ni nítorí ara tẹ gangan nítorí aya nítorí ọmọ ayé onísàrà ayé wọn kì í máa bẹ kò sẹ́ni tí ọlọ́run ọ̀kọ́ àkọọ́lẹ̀ fún fókùdí ẹ̀ka a máa lọ́ a máa fi kan owó a máa di owó ẹ fún ẹlòmíín sára báyìí yóò bẹ̀ẹ́ ṣe àdúrà ìpè naanị ni àdúrà ó ti gbàgbà ẹlòmíì fún díẹ̀ fún adẹ̀bọ̀ ti kala ya tí ẹ bá fowó bọ́ ẹlòmíì lọ́wọ́ báyìí ń bọ̀ lọ́wọ́ pé mọ́jàre mi ò rí ẹlòmíì ọbọ̀ ọwọ ọwọ tó bọ yẹn ẹsẹ̀ bọwọ nìkan lọ́ bọ ó ti bọ nǹkan bọwọ. so tí ẹ̀ ń tẹ̀lá ti wá kẹsìn kí nǹkan kan bẹ ní ọwọ́ ẹ̀ ń tọ́bọ̀ lọ́wọ́ òun náà wàá pa ọwọ́ pọ̀ mọ́ sàn pé èèyàn kì í máa tún narú ẹ̀ ń ta gbangba ń máa bò láti rí ṣùgbọ́n ẹni tí wọ́n á fún lówó ń gbà míì ní kọ̀ǹdíṣàn tó bọ́ sí lára ẹ̀ kò wá ní ti owó ń bà kò yóò di ọ̀gá ìdúró ọ̀hún kó kéé kó ń bẹ̀ sani yóò máa fi sẹ́mu yẹ̀ wò etí ẹ̀yọ́ kọ̀ yẹ ẹ̀yẹ. Eh, tọ́lájú pé etí máa ń jọ kéèké máa fi hundred naira ah, yóò tó pa yóò tó pa mọ́ padà. Eh, kò sún wájú. wọ́n wá rí pé ilẹ̀ ẹ̀dá tí ò sí pé kí a yà. aláwọ̀ one thousand. E, e, eléri méjì. ipò tí ó bọ̀ sí lára rẹ̀ àmọ́ ntí ọlọ́wọ́ ti fi jí fún wọn náà àmọ́ àyè máa rò ó àyè máa rò ó alákọ̀wé tí kì bá ti mùsùlùmí ní òpó fi jìnnà sí wọn yóò ti ṣe pa. ṣé kílọ́mù tìyẹn máa ń ṣe débẹ̀? yóò ti jẹ sẹ́ẹ̀kì kò sí jẹ sẹ́ẹ̀kì sanyanya bàbá àbáńdì ìkàkọ́lọ́ bá ní kẹ́ wọn wọ́n tu owó fún wa wọ́n ní wà máa máa lù wàmà àwùwà yìí lágẹ́bù mí gẹ́bí ìlágẹ́bí wàmà málù yìí lágẹ́bù mí gẹ́bí ìlágẹ́bí kò sí ti ń jówó ju nǹkan tí àmàgbà tí ó dé lọ béèyàn gbọ́jà kalẹ̀ kò ló náà kọ́jú kó lówó máa lọ́wọ́ ìyẹn máa ń gbọ́jà kalẹ̀ tẹ́ owó ọjà tí yóò fi ní owó lọ́wọ́ kò ní í tà yóò sì rówó múlélé géèpù lówó ìpé ń bọ̀ lọ́nìkan lọ́mọ. ìlà gẹ́ẹ́bí ibi tẹ́yọ̀ náà sí ìlànà èèyàn mọ́ ẹ mọ iye èèyàn tó dájọ́ nítorí nǹkan kankan tí owó wọn ò dédé owó erégbé bí àjọ ń wà àjọ wọn ò dédé owó ibi tí ó fẹ́ fowó wà. níta ti délẹ̀ ni pé owó ń di owó ara náà sì máa di ara. ara tá à ń gbé lọ wá sí ara tá à ń lọ fi ṣètò a fi ara tá fi ń tìlẹ́wà Quran ara tá gbé lọ ibi lọ ṣètò níbẹ̀ yẹn lọ́nà wọ́n omi gbogbo wa yóò lò wọ́n rò fún wa <laughs> wà wa ara ara ara ń tó ní pọ́blẹ́mù. bóyá ń bẹ lákọọ́lẹ̀ ara yẹn tẹ́lẹ̀ yìí pé àìsàn kan ó ti ara yẹn tí ó bara yẹn jẹ. àmọ́ bíi ti bẹ́ẹ̀ ń ru omi tó ń dà sí i lọ́rọ̀ pé gbogbo omi tó dà sí ọ̀la yìí. àìsàn wà bíbà. àbá àbá bàbá ńlẹ̀ yìí. àbí ìdáwó náà kọ́ ló máa wọ́n anyị àìsàn ara yìí wú lọ́dún láwọn ọdún gbogbo oògùn tí a máa ń lò ara yìí wọ́n lò sí ara yìí wọ́n yọ nínú bá yọ gbàgbé pé wọ́n mú èyí wáyé títí ẹ̀ tó ń nù lẹ́nu wa lọ sí ń wò dé ó sì tó àfààní wọ́n sọ pé anágbàgbé gbogbo sẹ́mísẹ́mì o gbogbo nǹkan lọ́wọ́ ní bá ń rọ sẹ́mísẹ́mì ò rí ní bá fi ń wẹ̀ tasọ̀tasọ̀ látọdún náà lé lógójì ọdún àbọ̀wé ogójì ọdún pé lọ ní ìsìn kò búra ayé wọn mọ́ ọlọ́ba sìn dànù ìmọ̀ sìn dànù fata ẹ̀yọkàn sọ́rọ́lì fata ẹ̀yọkàn ló kù sí àdánwò tí ìbágbalé gboko mọ́ ọ lọ́wọ́ tó ṣe bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin ó dẹ̀ kébílẹ̀ ó dẹ̀ jọra bẹ̀ ó dẹ̀ tán nìyẹn tó yẹ kí ọ̀gẹ̀ gan abidjan nǹkan gbèsè lẹ̀ tí ọ tí ọ mọ́bi ṣe ń ṣe ọ̀hún ara abilé débẹ̀ ọ̀hún ẹ̀yìn kánsà nù kánsà ló dé ọ̀hún ó dẹ̀ jọra bẹ̀ fata ilẹ̀ yíyáwó fatia ló tó dáhùn àmọ́ ìwọ náà ti fún lákùn ti tẹ́lẹ̀ ó ti fara ń ti ti ọlọ́run tẹ́lẹ̀ bí wọn kẹgbẹ̀rún rẹ̀ sí fẹ́lòmíì kò ní wọn ká tó kankan àátà sí ilẹ̀ fọlọ́ọ̀nù nítorí náà bàbá fẹ́ kó bí àjọ ọkà kó họ bọ́ọ̀nù gbogbo ẹ̀ lọ ń fojú yẹpẹrẹ gbogbo ẹ̀ lọ ń fojú yẹpẹrẹ máa ní kíní kan pé kíní kan ọ̀dà kò lè ṣé dákẹ́pẹ̀ wà yìí màpáyé tá a wà yìí o kò ṣe gbé lọ́fẹ̀ẹ́ ayíra wà ní ẹ̀yìn o lè gbé lẹ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ọkọ̀ ẹ̀ẹ́dọ́ yorùbá ni yorùbá lẹ́ni tí ọ̀sán owó ọlọ́run gbà yóò san owó ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ o lè mọ jẹ́ alákọ̀wé la sọ wọn amẹ́ẹ̀ tó ti wá kí wọn débà náà wọ́n tó kí wọn jábẹ̀ náà wọ́n kí wọn jáde fínífíní náà bí a ti fi jáde ma kò sí à ń ṣe ibi kankan nínú rẹ̀ lè ṣra ṣra kò sáta kò sí kankan. ń wá bẹ̀rẹ̀ mú ni à ọlọ́run kù sẹ́ ẹ fẹ́ sera yín ní kí n tara yín bẹ́ẹ̀ ké ẹ̀yin ẹsẹ̀ ń gbẹrẹ fún báwọn kájà òkú jẹ mẹ́ta ẹsẹ̀ ń gbẹrẹ fún báwọn ẹ̀ ẹ̀ ẹ̀ ha gbẹ báwọn. kó má lè èyí tí ọba bá ìlànà tọlọ́mù ni à á jìnnà sí láàyò ọkùò ọyọ nǹkan rẹ kéèyàn tó ra mọ́tò ló ń bá yọ ìfihàn ìsìnkú. òun ní ọkọ̀ òun ní lomi kò ní lomi.

kò sí sàrà kò sí sàrà ọba kùnà mọ ara ń ara ẹ ní jìyà fọlọ́ tó fi jìyà ayé mọ́ ara bá má ara ìbámá di ara ni obìnrin lo ìjà ẹ̀ máa ó pupa ọ̀jẹ́ ara ara yẹ níbi abẹ́ ìgbọ́dọ̀ máa sọ àwọn ẹlẹ́yà dà. ìsọ ẹlẹ́yà tó bá lo ìjáàbù ẹ̀ dáadáa ó lè tó ń sọ ilé tí wọ́n bá wà. ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn lọ́nà báyìí lọ́nbẹ̀ yẹn àwọn olè wọlé ilé tí wọ́n wọ̀ yìí àbá ní máa ń pe yàrá lọ́kọ̀ fẹ́ náà ń wọlé náà ń pa sẹ́ẹ̀tì wọn náà ń lù wọn kẹ́tù gba sẹ́ẹ̀tì. àfa àtọ́lé àti bẹ́nu yàrá ń kọ́lọ̀ wọ́n lè ka yàrá wọn wọ́n fòrú wọ́n bọ́ yàrá mi. wọ́n fẹ́ẹ́ dé wọ́n fẹ́ẹ́ dé àgbà tí ó di yá oṣù òwúrò lè mọ́ ó lé oṣù tó tẹ̀ tó dé yàrá yẹn. ó lè débẹ̀ a bá dáwọ́ kì í báwọn ẹni ọlọ́run o bẹ́ẹ̀. àmọ́ báwọn ẹni ọlọ́run ọbẹ̀ gbé wọn ga ni ọbẹ̀ ha ní. amẹ́ríkà tẹ́ pé ọ̀sọ̀ra rẹ̀ di ọ̀gá tọ́lọ́run gbogbo ń bẹ́ẹ̀ kóso kò yọ rẹ̀ ló fẹ̀ yìí. obìnrin ń yaa mú jẹ kò lè mú jẹ ọkọ rẹ̀ ò lè mú jẹ ilé ara ń ara ara tó sin lọ́wọ́ ní wọná mọ́ ọlọ́ọ̀ fi wàhálà tó para ń ṣe fóun kò ní jẹ́ mọ́ ara di ara ẹran ń ara jàmá èyí tí àwọn àpá oúnjẹ́làbí tí àbíbáyé jẹ́ ń bí nìkan ni ká mọ́pò káwọn sì jẹ́ kó bá wa lọ́bì ìgbàdé mi. wọ́n ní ilé yàtà ń pa yẹ ilé yàtà ń pa yẹ táǹtẹ̀ jẹ́ lẹ́ẹ̀kan lọ́dún wọ́n ní ọlọ́run fi ń kí ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ aya wa ẹ̀jẹ̀ ọmọ wa nínú àwọn ikú màtí ń bẹ fọ́dún léyà. ani máa ń pẹ́rẹ́ méjì méjì sọ́sọ́dà yóò pa kan fún rẹ àti ìdílé ẹ̀ yóò ti pa ìkan fún gbogbo mùsùlùmí ayé sí ọ̀rọ̀ owó pẹ́ran pé ọlọ́run ti bá pa o sọlá àlẹ́ ọ̀sẹ̀dà. lẹ́yìn náà ẹ kéyà sí sàwákà ẹ ké kùránì pẹ́ra yẹn òsì àdáda náà bú nìyẹn kò sí àdúrà kankan tí ń béèrè ẹ̀jẹ̀ tí ń jẹrà kò sí. àmọ́ sẹ̀ríà tọ́lẹ́ẹ̀dì tọ́fẹsẹ̀ nílẹ̀ wà wípé bàbá kan ọ̀gá kan a máa di ìdìbò ẹ̀ bá ara ẹran tó dá a wá lọ́jà tọ́yọjú ẹ̀ bá ń pa ẹ̀ bá ń wì í ẹbí ẹsẹ àbí ẹkásùtù ẹni ẹfọ wọn náà wò pàǹtàdéwò lọ fún mi fáyà mi fọmà mi. a ti fi pépà rẹ̀ títa láì máa yẹ ìgbà pé ẹ̀rí ẹ̀rí lẹ́dọ̀ọ́ àwọn àwọn aṣáájú. ọ̀kan náà máa kẹ́kọ̀ọ́ ń bí tí àwọn náà tó wà ń wà fún lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n tẹ̀ sí báyìí alfawa abdulfatai president ààrẹ. àwọn atúnyẹyẹ ọ̀kan nínú àwọn àgbà àfa tí ẹ lọ kẹ́kẹ̀ẹ́ ń sàwùjí tó ń sọ ọ́ fún lẹ́yìn tí ò tí ì tọ́jú. wípé bàtà wọn lọ kẹ́kọ̀ọ́ ń sàwùjí alẹ́ ti ní àgbọ̀yé nàìjíríà yìí pé à ń pẹ́ ẹran nǹkan kan láì sọdún ilé láì sínú ọmọ ebi díà ni àjọkàn ti wà fáwọn káàtó lọ sí Saudi lọ kẹ́kọ̀ọ́ àwọn adé Saudi à ń kẹ́kọ̀ọ́ lọ ọ̀kan náà olùkọ́ bá pa àwọn lọ́dún kan ọjọ́ dábàwá bá sọ pé dáwájá mo fẹ́ ràn ṣe kàn dákun ọmọ àwọn kan ó tìk ó sì pọ̀ dákun wa gba owó lọ ra ẹran máa pa fún bíi tí wọ́n bí lè jẹ́ kẹta kẹ̀ àwọn àwọn ojú olùkọ́ ń pè é. آه يجيز هذا نشتري قبسة أو كيسا نجبوها أن لو sọ́gbọ́n tí wọ́n wí fún ọ. àbọ̀ wọn làwọn ẹran ẹnitọ́ sọ ń bẹ ń bí náà ní ẹtú ń sọ wọ́n ní kèé ṣe ẹran wọ́n ní àwọn ẹran ló bá ra àwọn ẹran. nàbà ètò kù tí o táwọn ojú ìké ńlẹ nàtọ́ wa kí n bí wọn àwọn táwọn akéwù sí náà ni dìde ni ọmọ akẹ́kọ̀ọ́ ní máa lọ sí àárín máa wà fà lọ́wọ́ wọn kọ́ alẹ́ kọ́ wípé tí wọ́n bá sọ nǹkan tó bá ti gbọ́ nǹkan kan nígbà ẹgbẹ̀rún o ti gbọ́ gbólóhùn nǹkan nígbà one thousand táwọn fẹ́ sọ fún ọ̀hún tuntun má ti dẹ́gbẹ́ ọjọ́ orí láyé yígbọ̀ nǹkan pé ayé ah, tí yẹn ni mo tún máa sọ à ah, ò ní gbọ́ nǹkan rí ní ìmọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn àfà wọn lọ́sùn káràmù àti ẹ̀sọ́ ọ̀gbọ́jọ́. sàánùlà èmi yóò gbó a ìsàlà wàlẹ́ kò ní sàfàdì nà kàzíra mi kò a wà kọ́ ní àfàtúmù nà jìdàn barakallahu fi ẹni kò wà fi ẹ̀yà ti kò. o ti wọlé gbẹgbẹ wo bẹ́ẹ̀ yẹn tẹ́fẹ̀ kọ́ bá yé nìyẹn i máa ṣe wọ̀nàwọ̀nà o kàn ní ju bẹ̀yẹn lọ láyé. wọn náà bá lọ sí ọ̀nà àwọn láì pẹ́ mọ́ pé alihamudulilayi ọlọ́run ti fún ti lálàáfíà o lẹ́yìn ọba lọ. n bò fún ya ẹlòmíín bá tún pe àwọn bá nà àmọ́ kí ni ìmọ̀ ti ń pọ̀ báyìí. ìgbà tá a ti ọ̀rọ̀ yìí síta mo rò pé ní ń gbọ́ ni wọ́n pe ọ̀kan náà máa kẹ́kọ̀ọ́ wa pé àwọn ọlọ́sẹ̀ rẹ̀ sí kìí ti ọ̀rọ̀ wọ́n ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ká tó bọ́ sínú àwẹ̀ ọmọ kan síìkì ní ọmọ alásùnmọ́ wa síkínẹ́ẹ̀tì yìí ọkọ̀ ojú òye ọ̀dà ọ̀dà ọjà tó kòkòrò yẹn tí ìṣe yìí la tẹ́lẹ̀ tí òsì kankan yẹn wọ́n á gbọ́mọ yẹn lọ sí ọsítù pápẹ́ ilé ẹ̀dẹ̀gbẹ́ lọ ọlọ́run tó ń dọ́kítọ̀ yẹn ọlọ́run tó ń kókò ọlọ́mọ bá tiẹ̀ jẹ́ àwa ń lọ wọ́ ọmọ yìí à ń lọ wọ́ à ń lọ wò ó ẹ̀kan náà ní nǹkan yìí kò wá tiẹ̀ jọ pé ń yàtọ̀ rárá n kò fẹ́ ti ń gbọ́jọ́ mo ní bàbá rẹ̀ wá rí mi lọ́ọ́ ẹran gidi ẹran tó wá jù mọ́mọ́ wá o lọ́pa fi sàrà. jama nǹkan kan lọ́ba lọ sí bẹ́ẹ̀. ìlú tẹ̀ àtúnjẹ màjọ́ náà ni pé mo sọ fún nìyẹn ó sì ní òun náà ti láàyè òun náà ọlọ́run ti láàyè tiẹ̀ ṣe ẹran mu ni à ṣé lọ wọn tó ń pe ẹran nígbà ẹran bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀yìn tó láàbù ẹ̀rọ àfúnjẹ bí wọ́n ti pa màálù ládàbí kódà bọ́jọ́ ní ọdún dídá bọ́jọ́ ní ọdún dé yìí kò lè tẹ́ ka wọ́ inú ọdún dídá pé ará èkó ti lè kó ará àlọ́kọ̀ ìdílé abẹ́kúta ará ti pé ìjẹ̀bú ti lọ́ọ́ jẹ̀bú ẹ̀yà bá fẹ́ màálù ní ìsìn kò lè ka wọ́ abẹ́ ìdá ti kó dàwọn àmà lẹ̀rọ fẹ́ bí màálù kan gbà máa lọ ẹ̀sìn náà bí ọ̀kan náà ọjà máa ló ti ṣe bànàbànà lọ gbé màálù fún rẹ̀ màálù mọ́jọ́ kíá ọkọ̀ tó fi rẹ̀ lọ bí ya ọlọ́ba lẹ̀rọ ìsọlọ́hún ìsọlọ́ pálí màálù mi adúgbò máa jẹ ọkọ̀ padà ó dàdàbí ẹ̀yọ́ máa ẹ̀ẹ́ fẹ́ jẹ jàre ní a bá tún jẹ nítorí gbogbo wa fẹ́ da màálùú sí bọ́lá ṣe fi yáwó nìyẹn kíláàkì débẹ̀ ẹran jẹran láì jẹ́ pé wọ́n wò ó sẹ́fún ọ láì ṣe nǹkan kankan ọ̀ọ́kà dìsáìdì náà ni pé ah ibi ẹrù pọ̀ dé yìí ẹrù orí mi ń pọ̀ lọ́ọ̀rọ̀ kan wá ẹgbẹ́ yìí mà pé ìpìlẹ̀ ẹran léyà gan ẹran bí ẹran ni èmi yí ọmọ nàá lẹ́nu ìfẹ́ nfẹ́ pa kí lọ ná náà bíi pé má pa má máa lọ lé ọ̀rẹ́ òkú lọ lé kálí mà pé ẹran máa ń di ẹran wọn mẹ́ràn mí ìwà nǹkan mọ̀ wá pàdé. àbẹ̀yàn ẹ̀fẹ́ kìyà tó máa kéwú kọ́ máa pè láàkà ìbáwọn. ńgbọ́dọ̀ ń bẹ̀bẹ̀ sọnù kwani kí ló pè é. Fìdáwù ló pè ọlọ́run náà fi àgbò ńlá dí ẹ̀mí ọmọ ẹ̀. ìyẹn náà fún àwọn jíjọ fún kínní pé ẹrù parí ẹ̀dá ti á léèrè pé kí ni ìjókòó tó ajókòó yóò tó ti dá ẹrù parí ẹrù parí ó mì pé ẹ fẹ́ fi ẹ̀mí yín bí ìbẹ̀lẹ̀. torí pé fìdáhùn tó wáyé ló kùránì ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n fi ẹ̀mí kan dí ẹ̀mí kan nígbà yìí wọ́n á lẹ jókòó lọ́kẹ̀jọ ẹ̀dá sí fìdáhùn. ẹ̀ ń sọ fún ìgbọ́dọ̀ ẹ̀mí rẹ̀ kí àtẹ̀lẹ̀ ní àwọn atúmájò kúkúrú kí lè ní gómọ̀rọ̀. wọ́n yẹ yẹ di olóhùn tó bìdáwò lórí bìdáwò. aláìmọ̀kan ìjókòó ló kú bìdáwò bìdáwò tọ̀ máa tún lọ bò ní inú ayé alukurani tó tún sọ tún mẹ́sàn-án bìdá o ìtumẹ̀ náà ní pẹ̀mí dẹ́mi náà ní. ìtumẹ̀ náà ní pé fífi ẹ̀mí kan dí ẹ̀mí kan náà ní. owó ń di owó ara ń di ara ẹran dẹ́ràn lóyún ìjẹ́jẹ́ nù. ولقد أخذنا آل فرعون بالسنين ọlọ́lá ṣe ìdìnnínà báwọn èèyàn fìràhánà àti báwọn mú wọn wá yá wọn ò rí yá wọn wára kíkó ọlọ́gbà wa bẹ̀. wọ́n ní láti lọ yẹ wọ́n náà ti ní wọn lọ. wọ́n fi ìlera sàmàrà tìlá ìyàwó ìyàwó. àtúntí dúkìá wọn kù. àgbà olóko ọ̀sìn àtàdáwò tí oko rẹ̀ ó dínkù. kọ́lọ̀ ń ju àlùbáṣí dúkìá ó fi ó fi ó fi àlá ó fi fún yàn sáyìn bí tají bí platini lálẹ́ àwọn yàtọ̀ kàrú bẹ́ẹ̀ wọn rántí méjì ló ń sinina àti nasinina samarọ okùn márùn tọ́lọ̀ wọn kàǹtì tí o ti méje nínú ọ̀gángan bí tají ń ka فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه tí ọlọ́run bá mú dáadáa bá wọn wọ́n ní àwọn làwọn ní eléyìí ìtí àwọn ló bí eléyìí ìmọ̀ ti àwọn ló bí kí àwọn rí ọmọ bí rọrùn káwọn kọ́lé rọrùn káwọn jèrè rọrùn. lànà áàbì yìí àwọn làwọn lélẹ́yìí. wọ́n fi dáadáa mọ́ra wọn fáwọn làwọn nìyẹn. Wà ìkú ṣùgbọ́n ṣèyí àti ìyàtọ̀ yẹrù bí Musa wà máa ń má a. Sílẹ̀bọ̀ tí wọ́n kẹ́rẹ́ yàtọ̀ yẹrù bí Musa wọn à ní orí ibú tó bá wọn Musa ló kó bá wọn ẹ̀sìn ìgbàlódé tó gbédé ló bí ìdíwàlá ṣe yìí àwọn alákatakiti tí a gbẹ̀sẹ̀ akatakiti dé ló bí wàhálà yìí nta wọn máa bọ kí wọn já wọn bọ má ló dá wàhálà yìí sílẹ̀. gbogbo bí àwọn ẹgbẹ́ wọn ń sẹ́ bọ ẹ̀yìn èèyàn ẹ jìnnà síbẹ̀ ẹ jìnnà síbẹ̀ tó jẹ́ wàhálà ọba dé ẹ kílíà lórí ẹ tó fún wọn pé ẹ má ṣe ń tẹ̀ ń tẹ̀ ìmọ̀ kí n bá nípìn bẹ̀ tí wàhálà bá dé. وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه tí lábá tẹ ẹ̀fọ́ wa wọ́n sọ pé mọ́tà àtàwọn èèyàn mọ́tà ni a kò bá wọn bí a ti máa ń tó gbogbo àyè náà nìyẹn gbogbo bí alágbègbè súnà dé tí kò bá ṣẹlẹ̀ kẹrẹ́sì wọn bẹ̀ wọ́n ní ń tẹ́ gbèdé lọ́fà níjẹ́ wọ́n ti ń roore wọn ò ní rántí yẹ wọ́n gbà pé orí àwọn ni ó gbọ́dọ̀ wá ní. péye pé súnà ìdí nǹkan kan wájú oore náà lọ. yìí lágbá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àbẹ́tà pé súnà bá tó ń bẹ́ẹ̀ nbì kan ọ̀nà àtún kàkú o. nígbà táwọn yóò gbọ́njú oríṣi àwọn àdánwò tí máa ti ara ìgbóná ṣẹlẹ̀ ó ti pọ̀ jù. ìgbà súnà dé lọ́lọ́run kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ pàápàá jùlọ ńgbà tí àwọn nǹkan súnà tiẹ̀ di pé ọlọ́run sọ́dí rọ̀ pàápàá jùlọ rúkìá ẹ wo iye àǹfààní tí rúkìá nìkan ṣe bẹ́ẹ̀ sì ni àgbúrò rúkìá tẹ́lẹ̀ kí súnà tó di pọ́wọ́ lọ àwọn bàbá wa ti ń bẹ́ẹ̀ ń lù tẹ́tẹ́lẹ̀ aláàfáà àgbọ́lẹ́nu wọn rí àfi bàbá kí dàlẹ́ lù. èsì ṣèfì sánsánná gbogbo nǹkan kan kàrà ní lẹ́gbàdá sánásáná gbogbo ayé gbogbo ẹ̀yìn afáṣẹ́ ǹdẹ́ gbọ́rọ́gbọ́rọ́ yá. àkìrọ́mà. Ah, lọ́gùn sẹ́. wọ́n kéde ara ẹni wọ́n tún jata rí. àkìrọ́mà kún la ìfẹ́ nu. ń bẹ́ẹ̀ náà wá tí wọ́n fi abẹ́ kiri alẹ́ èyàn ti wá ewu tọpọ ewu ewu ni ọkọọkọ kùn látòkè délẹ̀ kótó máa sà ẹ gbé kí ló dé ẹ máa dúpẹ́ fọlọ́hún. lájí ilé mi rí. sẹ́mi wà ní. olùdí kùránì tí wọ́n fẹ́ ka kùránì tẹ́lẹ̀ ká káàsì ọ̀ ata yẹrẹ lè yẹ bí ká ata yẹrẹ ẹ̀wọ̀n kò máa jà taari ẹnu kí ẹnu tó wá gbé náà burúkú ẹ̀ tó máa kàkà sí. Ah, àwọn aláìn. wọ́n fẹ́ ta lọ́nù lásán. wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ sàkọ́ lọ́nù. mo kọ́ pálí àti. Ah. bí a ṣe yàn bá ń pa pọ̀ pa náà mhm. àwọn àgbàlagbà ní à ló ṣe fi ìlú ọ̀pọ̀ báyìí ló ṣe é pé òun kà ṣe ìdí o sami jeli ju. èsì yẹ ọlọ́nsánú wa o. àmín. ọlọ́nsánlẹ́kọ̀ àná ọ̀fun wa. àmín àmín. ẹnìkan ò lè má yí súnà tó ẹni tó ti kọ́kọ́ jẹ kú lórí. ìgbẹ́ndẹ́ pé ẹ̀ka ìbọnú súnà yẹ má yí súnà. lóbi sùn wá fún àwọn ọmọ kan tó fẹ́ da súnà lójú òní. dùbà fún ọgbẹ́ pé ah, ẹ̀yin ọmọ yìí. èyí tí àwa bá tọ́lọ̀ máa ní kí súnà máa ká lẹ̀ yìí àwọn àwọn amáyí ẹ̀fọ́jẹ̀ ìgbà wáṣọ ìlú àlùfẹ́ máa ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ẹjẹ́ àjọ bára sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ báwọn apọ́npọ́npọ́ kọ̀ ẹ mọ́tò tó àdọ̀tá mà. ojú èèyàn ti rí wàhálà sẹ́yìn ọlọ́ọ̀kú sẹ́ ṣéfì ṣéfì nǹkan sísà. ẹ̀fẹ́ sẹ́yìn ṣẹlẹ̀ màtúrọ̀ ó ti níbi dáàbò tó sọ́kọ̀ọ̀tù. onye a òpá oṣù ní mbẹ ó ní abẹ́là abela kà á. ka tẹ́ẹ̀fì kà á ó ní. ọlọ́run. maa bá ní yọmọ abáyé bọ̀ àwọn afọ mi dàgbà lè lòkù wọn ìṣẹ́ ń ni ìkàwé ìṣẹ́ ń kà ní. wà fún ẹgbẹ́ ìmẹ́ẹ̀lì bí ọmọ tí ò ní ẹgbọ́ tó lọ gbé jùlọ. tó pé àwọn tí ń ké lásìkò tó lọ ṣe sáà ní ọmọ wọn nǹkan àjẹmí yóò fi bí àmọ́ ẹ̀ ní gbọ́ wọ́n ti lọ lójú wọn. ìtọ́jú oníbíbí àárín amọ̀dé díẹ̀. kòtò pé ọlọ́run abúlé àmọ́ yìí kọ́lọ́n tó pé wọ́n ó máa gbọ́ràn díẹ̀ díẹ̀ kọ́lọ́n máa lè gbé wọ́n gbọ́ràn délẹ̀. súnà ló ní ó sọ fún gádìí pẹ̀sẹ̀ ẹ ka kurani ńlọrùn ẹ ṣe wẹ má ti kíní kaba àjẹnú kaba ń ṣe kíní kaba gbé síbi ẹ ká kọlẹ lórí yọta kárí jẹ. oníjẹ àjànú kan nígbà tí wọn àjànú ọ̀dà nǹkan pọ̀ ẹ gbé orí ẹ síbi ẹ má ẹ má ẹ má ka àwọn àyà kurani yà ẹ má kàlẹ́ lórí ní ìsìn ìsìn yóò má pariwo bú ní ìsìn yọta dáná. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìfọ̀nyẹ́ máa fi fọ̀gbẹ́ ìtọ̀ ni wọ́n fi fọ̀gbẹ́ lẹ̀ yorùbá gbogbo àwọn àbáta bá wọn ṣe wàhálà púpọ̀ rí wàhálà lè ní ìkúlé lórí inú wọn tùwárí ebú òró bú àbẹ̀là bú àwọn dèdèrè míì tí dèdèrè ọ̀sùn sì fòònù ayé wọn ìgbà tó wá gọ sínú a ní àdìgbò kan láìpẹ́ inú ramadan yìí ọjà láàfáà ọba alálejò ń bí ìyẹn lọ bí ọ̀sẹ̀ lórí tí ní ìsìn àbí ọ̀sẹ̀ kan àbọ̀ la. wọ́n á sàdúrà sàdúrà inú wọn á dùn bí wọ́n ṣe bá ààyè yìí. wọ́n á tún dúpẹ́ fọlọ́run lára ààyè yìí pé àwọn báyìí dúpẹ́ pé ẹ forí láì wọ́n náà bá wa dúpẹ́ pé a forí láì torí pé àwọn òkú gbẹ̀rùn fáwọn ọ̀pá wa ṣèjì báwọn sì ń gbọ́ nǹkan tí wọ́n máa ń gbọ́ bẹ́ẹ̀ lé wọ́n á sọ̀rọ̀ kan asáré pé bí ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni òkú gbẹ́sìmí tí wọ́n gọ̀ sí wọ́n ní wọ́n máa ń sọ wípé ẹ má fara wé àfàgbè ni o tó ní òṣoògùn o torí èso ti jẹ sára bẹ́ẹ̀ o ẹ máa gbọ́ ẹbí máa gbọ́ àwọn àlejò nù pé ètò ti jẹ sára ń kọ́ mo ṣe yàrá ìyá mi jẹ. ọ̀nà abúlájọ lọ. ẹ̀rọ àbẹ̀rẹ̀ bá ń mi jẹ èdè yàn wá fojú lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run kọ́kọ́ là ń bẹ̀. ìyànjẹ ń jẹ ìjẹkújẹ ìjẹkújẹ tẹ́ kọ́lọ́run lọ́la ẹrú ìjẹkújẹ ìjẹkújẹ. wọn jẹjẹ kújẹ. tí a bá ń jẹ nǹkan rí gbà ní wa kúta ti ń jẹ tá à ń gbádùn yìí o ọlọ́run ló fojú yàn ti dá lùtú náà o nínú kí yàn ti fi ṣe nǹkan kí níbi tó oògùn. inú kẹ́ pé oògùn ó ti hàn náà fún ẹ̀fún yẹn gbọ́dọ̀ jẹ́ ẹ má ti ń oògùn ó ní nǹkan tó lè jẹ mọ́ láyé o. ìjà ẹ máa ń tó kọ́ lọ mọ́ ara ẹni kọ́ máa jẹ ẹni o. ẹ máa ń tó kọ́ lọ́ra di o. ẹ máa ń o. ti wà ó ti abọ́jẹ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa ọba kọ adìyẹ kàṣẹjẹ akọ adìyẹ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa yóò bàtẹ́ jẹ́ dára ewúrẹ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa. ogun fe ogun kọ. àti kankan náà dání máa kù fún wa ìyẹn máa ń fún àgbàdo jẹ. Ah. kéèyàn máa jẹun tó bá dùn alùpùpù lónìí. ìní àánú fi tún ṣe wá bá ọtí ọtún lẹ́nu ẹ̀. báyìí kọ́nà téèyàn ò ní téèyàn bá tẹ ẹ̀rìn rí ni àní máa bó ṣe tuntun bá rìn arìn díẹ̀ mbẹ̀ kọ́nà ó tó ń bá àánú dé. ọ̀nà jákujàku wá ni nígbà tí wọ́n bá àwọn aráàlú máa pòwe kan wọ́n ní alágbó ní agbo wọn ọ̀dà àbí nǹkan ẹnìkan wá bímọ ó tún ní adé agbo yóò máa jẹ alágbó lágbo wọn ọ̀dà ọlágbó adé ni ọmọ òun máa jẹ. obìnrin kan ń pariwo nísìnyí bẹ́ẹ̀ bá ti rí ọgbà lórí fóònù yẹn ẹ máa ẹgbà wò ó ń bẹ fóònù tèmi o kí tẹ̀ mí ní o ó lóun ti rin gbogbo ayé lọ ó lóun ni pé àwọn mùsùlùmí àwọn ni wọ́n máa ń jẹun ṣe jù ó ní ẹ̀sìn wọn ó ní kí wọ́n da aṣọ ẹ̀há jẹ̀lìbáàbù ló gẹ́gẹ́ pè ó ní wọ́n kàn da jẹ̀lìbáàbù aṣọ dúdú bo ìyàwó wọn bo ẹwà wọn tó ń tẹ̀wà wọn tó jẹ́ pé òǹdé káyọ̀ òǹdé gbà òǹdáwò àwọn tí ń bẹ lábẹ́ ìdáàbò yìí àwọn tẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá rí wọn ẹ́ ti ọmọdé fẹ́ wà ní àwọn agbájúwèsì wà bẹ̀. oníjẹ́sì wà béèrè gbòòyìn lọ́wọ́ yín kò béèrè lọ́ọ̀ kò béèrè dáàbò ẹ ti pẹ́ pé torí ibú náà ni ọlọ́ọ̀nà àkórí ibú dé ọjà lọ́jọ́ orí díẹ̀ ọlọ́ọ̀nà àkó mínísítẹ̀sì dé ọlọ́ọ̀nà àkó kíríkà dé ọlọ́ọ̀nà àkórí ibú dé aláwọ̀ òtòrí ibú mọ́ ẹ̀ẹ́dá àkórí ibú bá ẹ̀wá lẹ́tòrí ibú dáná gbà. sọ́ọ̀ obìnrin ní òun ta oníṣìí ni òkè màá gbọ́dọ̀ lòdì lọ́mọ jẹ́ náà tó báwọn gbogbo àwọn ilé àwọn àti àtúntò ẹ̀dùn kọ̀lọ̀kọ̀lọ̀ kí ìtẹ̀ nígbà tí ó sọ̀rọ̀ dúdú lókè o ó ní dúdú wọ́n dàbọ̀ sọ̀rọ̀ ọmọ lẹ̀. fẹ́ فثلاث جزء من قال kí bẹ̀rẹ̀ lọ ní dúdú nìyàwó nígbà tó yẹ ní ọ̀rọ̀ ní àwọn ń sọ kí níka máa rọ̀ yí pé a ò pé ìjáàbù ní àyàká pàtó fún kọ́lọ̀ tọkàn fáàmù kọ lọ àwa ń sọ fún kálukú pé yẹ bó ti yẹ kó rí nìyẹn kọ̀yẹ́ kó ní àyàká tí ọkọ̀ yáda láwùjọ kan mọ́ ìdá tó pé ẹ̀sìn ọlọ́run tí ó kà yí ayé ni kí ló fà á kọ́lọ̀ tẹ́ ń wò yẹ lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan ní àdúgbò kọ̀ọ̀kan kì í ṣerú kan náà bẹ́ẹ̀ fẹ́ ń wo dúdú yẹ ọ̀sán bòmíì ni sábà bẹ́ẹ̀ tẹ ọ̀tọ̀ sábà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lá dúdú ni wọ́n gbèjì gan sí. sábà ní dúdú ni kí ìjáàbù ọ̀jẹ̀ ń dandan. tó yẹ pé hádàbù tó ń bẹ lábẹ́ lílo ìjáàbù gómìnà náà ni kó dàbò ọ̀tọ̀ rẹ̀ mọ́lẹ̀. ọlọ́ni ẹ̀dá ìjáàbù ẹ̀dàbò ọ̀tọ̀ mọ́lẹ̀ òfin lúgà tó dì nà tọ̀. أها. يا أيها النبي أها. قل لأزواجك أها. وبناتك ونساء المؤمنين يجنين عليهن من جلابيبهن

wọn bí nǹkan lábala mi lábala mímọ̀ wọn bí nǹkan lábala ìgbọmọlúwàbí wọn bí nǹkan látara làákàyè kéèyàn pẹ̀ kán ní làákàyè náà naturally àdáta kò sí òun sì wá ní bẹ̀rẹ̀ yàgá wọn òun ayé fi ń mọ̀ pé bàbá dámọ̀ rèé àwọn nǹkan rẹ̀ ní tí bàbá dámà bí wò sórí àga ọlọ́run wò tí bàbá dámà bá ṣe fún ọ tó rí báyìí bá ní polisi bàbá o. ẹ bá ní sàdúrà ẹ bá ní sàmì. bá ní pípa kan dá wa. bàbá gbìyànjú lórí ọ̀rọ̀ ìmọ̀jú báyìí lọ. kápẹ́ ní sábà wọn lórí àga wọn á lélẹ́yìn wọn lọ́ọ́ fi kí sáyẹ̀nì kan tó ńlá yà nídìí lọ́lọ́sùn. ngba ńgbà àbíkù tún gbẹnu sí tí ọ̀yẹ́ kó gbẹnu sí ó tún gbẹnu sí tàn lẹ Yorùbá ìyẹn tó pé yìí bàbá ìlànà àbá eléyìí ohun tó àbá nà ọ́ pẹ̀lú lẹ tó wá abẹ́rẹ́ ìgbàmá ìkọlọ́mọ́ ìgbà láti rí. àmì ìdílé ibo wa ni. onígbogbo aṣọ tí èèyàn máa fi wọ̀ náà nìjà gbogbo ẹ̀yin èèyàn tẹ́wá ń lo kọlọkọlọ èdè àbí ibù ti mú yín. Ah èyí àbíyíkù ọmọ yín ní oúnjẹ kí n máa gbọ́ nǹkan bú bẹ́ẹ̀ bá tí ọ̀ lápá ń ẹ bá gbọ́ yóò padà tó lápá àbúkọ́ lọ́sọ̀ àyàn mẹ́ kálukú náà ti gbọ́ pé èsì náà lè fi ránjà ààbò náà dó kọ̀lọ̀kọ̀lọ̀ yìí nígbà bí sí ìsọ bẹ́ẹ̀ ẹ̀ wọ kọ̀lọ̀kọ̀lọ̀. bẹ́ẹ̀ni. ó funfun onígbèrè ìyẹn ti má ìyẹn ti má máa ṣe ìtọ́wẹ́sẹ̀ kó nígbà tí ìfẹ́ nìkan ló ń fọ́ọ̀sì mi ṣe nǹkan ìṣe ṣe tọ́lọ̀ ń ń ṣe gángan ìyàwó tèmi máa wọ kọ́lọ̀ ọlọ́run ti ẹ̀yìn jẹ́ láyé láyé mi ọmọ mi ò ní wọ̀ kú wọ́n ti máa ń lọ ní títí ìdáni pé wọ́n ti wọ̀ nǹkan arúgbó yà ń jẹ́ ṣé kọ́lọ́kọ́lọ́ bá wọ̀ iná lọ sí wọ̀ jáàbù wọ́n pè ìṣẹ́jú àwọn obìnrin àwọn obìnrin wa pẹ̀sẹ̀ wò wọ́n alálùbáríkà ni wọ́n. iye obìnrin fúlẹ́sìbù kìí ṣe obìnrin lọ́wọ́ jáàbù yẹn hmm. ọkọ ẹ̀ lọ́wọ́ hmm, lọ́ọ̀lì ni. bàbá mi náà bá kámú náà ni ilẹ̀ kámú náà ni ilẹ̀ bá kákùnrin mọ́ ojú rẹ̀ yàwó rẹ̀ bá ń wọ kọ́lọ̀ míì jáàbù láyé ètè mi.

mẹ́ta lọ́pọ̀lọpọ̀ pẹ̀lẹ́ àmẹ́ta ní mẹ́ta náà ni ọlọ́run. ìkan lọ da tán yányán bẹ̀. ìkan da tán. ìkan da pọ́ọ̀lù. tọ́ ìkan ọ̀dà rárá. owó ìjọra. rọ́jò ní nípò rọ́jò ní láṣẹ àná. láṣẹ àná. ọkùnrin ní àtọ́ máa bẹ́lẹ̀ àwùjẹ yìí jẹ bí ṣe ń mọ bí ṣe ń wọ sọ ẹ̀kọ́ ilé àná. kọ̀ríkọ́lá kò tó wá bẹ́ẹ̀. ṣé bẹ́ẹ̀ la wà wà. wọ́n ní ẹ dáǹtì nù ni. dáǹtì nù. sọmọntẹ́lẹ̀ hmm. àrẹ ń jẹ. ọkọ̀ kejì kọ̀mọntẹ́lẹ̀ à ń jẹ kò sí mọ́bí tí ń wọ̀ sọ látara pé ń kó fún lówó àmọ́ náà yóò dùn sí kò nílẹ̀ nígbò ìbànújẹ́ ẹlẹ́ àti ìyá ọjà tó bẹ bá rí ẹ san padà èyí náà ò dáa tó ọlọ́run bí ó dáa délẹ̀ iye ọmọnìyàn ni kó níyì láti yàrá kótó náà yàrá lè yàtí níyì kótó wa bọ́ sẹ́ẹ̀dẹ̀ kótó wa bọ́ bàá gbogbo ẹni tí iyì rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ yàrá débi ọ̀dà rẹ̀ ẹ̀dẹ̀ tó ní ìta kìí ṣe ìlà kan òde là ń sàgbà ìdépele ka bí yàrá náà nì bó la ti máa dá yàrá ọ̀ dá yàrá lára pé ẹlẹ́ ọmọ ah, bí ọ̀kọ̀dọ̀kọ̀ mi Saudi Saudi ó wà Saudi yaba ní lọ́wọ́ mọ̀ màmá yóò sì máa jókòó ṣàdúrà àkọ́kọ́. Ah, bàbá ma asra ìjàmbá ma asra ìjàmbá tán. àwọn oníṣẹ́ tí wọ́n fẹ́ mú ọ̀rọ̀ wa lọ́nà tí tó kọjá òye ẹ̀dá wọ́n lọ mú wa ní sígá tààjọ síyẹ́kù tààjọ wọ́n fi mú wa. tí èèyàn bá tẹ̀ ń kéwù náà gẹ́wẹ́wẹ́. tẹ́mbà jẹ́ pé ọkọ̀ náà wọ́n máa di ọmọ mọ̀dọ́rì ọmọ amúrù mara wọn kankan ẹ tí ti tààdì ti yóò kàn yóò kàn torí bọ́gbú sí. yóò lárí máa ní dọ́mà ní òfin. yóò tú mọ́tàtì tí nàbíyù ti dàrú nìyẹn iṣẹ́ ní òun ni a wọ́n ní kò sí ó ní òsì dáhùn. ìjọba ìwọ ni pé nǹkan kan ò dáhùn tó àjọ ẹlẹ́à ó yára gbà tó pé bẹ́ẹ̀ yàrá ẹlẹ́à lé ojú ọkọ̀ tó ti ti gáyà ẹ̀ máa gbà á ọ̀ká ilé ayé ọmọ yìí. àtúrọ́mà ebi ilẹ̀ ń dé yìí. Ah, àwọn kan tà bá yé bẹ́ẹ̀ ni. ẹnìkan lẹ́nìkan láìpẹ́ yìí ah, ó làbá ìdí ń yọ ọkọ̀ ìbò àmọ́ ní yọ ọ̀yọ̀ ẹ̀yìn tó bá yá. ọjọ́ bá náà ni. àánú ọlọ́run lára àwọn ilé ààrẹ gẹ́gẹ́ ní fún wa bá ní ìyàwó rẹ̀ bí ẹni orúkọ ọkọ bọ́nu wàhálà ni bí ọba tí ìyàwó rẹ̀ bá ọbẹ̀ lọ́run kọ́ fi ọ borí ọ̀tá rẹ̀ ọ̀tá ń dáràn. tí wọ́n á àkùkù máa lò kò ìyàwó ìyálówó. ìyàwó ìyálówó tí lóore ò dùn ọmọ kejì nìyẹn kò dáa tó ọkọ ìjọ wa da rárá ah. lè já wa já wa ń bọ́ bá wọn ìyàwó ní ń bọ̀ inú ẹ̀ tó wá ń dùn. Ah. ká wá di kankan. wọ́n sọ̀kan fún aláìsẹ́ ìmúni tó ọlọ́run làwa o mùsùlùmí táwa wà yìí o. àmín. ó ní ẹlẹ́yà méjì ń lé ọwọ́ lọ ní ajáde kan síta. jésù rínú. ìwọ̀n àwọn sódò ajáde lẹ́ẹ̀ ún lọ́sẹ̀. ìsì máa tún lọ ọmọ ilé àlejò lẹ́ẹ̀mejì ní ọ̀sẹ̀. wọ́n wá ní bí àwọn ọ̀bá wa ṣe ń jẹ́ ẹlẹ́dẹ̀ ìjàrí. yóò yàrí. láì sàrákà ṣe yá. láì sàrákà ṣe yá. Ah, wọ́n padà tàlákà ìkẹyìn. ẹ́ wọ́n padà tàlákà ìkẹyìn. lọ́jọ́ ló ń lá mú yẹtí kú sí ìsàwùjá ti yìí. mọ́tà yẹ kúrú mọ́tà yẹ yẹ kan bá yóò tẹ̀lé àkùbà wọ́n tẹ̀lé akẹ́ ìkẹyìn láàrẹ̀ yìí náà ó ti wọ́n sọ fún ìkàbá àwọn èèyàn yìí pé ọkùnrin bá mọ̀ yà á fi jẹ obìnrin obìnrin máa fara dà á ọlọ́mọdé ó ti fẹ̀sán yóò fẹ̀sán lára àwọn ọmọ rẹ̀ yẹn ẹ̀yẹ máa wò ó kódà bọ́mọ kéwú tọ́mọ̀ tó gbẹ lọ́la tó ń bàbá ẹni bàbá tí ò sójúṣe rẹ̀ tí yà ń kó bájú kó bá ń tọ́mọ fi dò tọ́mọ fi dò kè bọ́lá ó ti gbẹ̀sẹ̀ rárá báwọn ó yí ọlọ́run tí ò bá pa kò láyé nígbà tí wọn bá bẹ̀rẹ̀ títí dáadáa tí ò bá pa wọ́n sì máa tọ́jú ẹ̀ ní wọn ò ní kẹ̀. wọ́n máa náwó lé lórí. wọ́n máa náwó lé lórí ni. òwò akókò lọ́wọ́. ẹ̀ẹ́ àìsàn ni àìsàn náà máa fóònù náà. ò ní náwó fún un. a máa ti kẹ́kọ̀ọ́ pé bàbá àwọn bàbá wa. bìtẹ̀lẹ́ ń kí sẹ́yìn tá a yọ̀ bọ́ òun sì ń gajù yìí àtọ́jú obìnrin ni. àìmọ̀ ìbísẹ́lẹ̀ àti lówó ìjáàbù ni ìjọ pọ̀ fún pé lo kọ́lọ̀. ẹsẹ̀ òkú já sí lọ́nà. láti bí a ti yà nìyẹn. kò yé kọ fún ẹnu rẹ ẹnu rẹ ò gbà sọlá mú sọlá. kọ̀mọ́ o. ẹyà náà lẹ́rù bá ń wò ó tí wọ́n wọ̀ títì onájà ní títì onájà lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ àmọ́kùnrin ẹlẹ́ àná ò ní alágbàdà sí ibú o. ẹ̀yin tẹ̀ ti ń wọ dúdú ẹ̀ ní alágbàdà sí ibú o. ẹ gbà fọlọ́run o. bẹ́ẹ̀ yẹn bá kú làákà ìta láì mọ kéwu ìfẹ́ mẹ́ẹ̀mú dàjọ́ kẹwàá o. pé ta lẹ ní ọlọ́run nínú ẹlẹ́ àtọ́wà náà black délẹ̀ àtẹlẹ́ àtọ́bẹ̀ náà kọ́lọ̀ sóyòyò sóyòyò kọ́lọ̀ báàgì kọ́lọ̀ ìdòdú kọ́lọ̀ bàtà báàgì náà bọ́ọ̀kì náà wáìtì láìsẹ́ yọ ah, ah. ah, ló wáìtì. nígbà tí wọ́n sáyẹn kọ́lọ̀ kò sí kọ́lọ̀ sáyẹn lé lọ. ọ̀dẹ́ni kò sí mbẹ̀ rẹ́ẹ̀dì èmi ti rẹ́ẹ̀dì o èmi tó wọ́n padà ro rẹ́ẹ̀dì o rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì tọ́lọ̀ sọ̀bẹ̀ lọ́ọ̀kan. láìsẹ́ sọ̀bẹ̀ kò dá báwọn. ẹ má jẹ́ èdè àbí ibù ọmọ yín àdúgbò láì ló pọ̀ ẹ̀ ẹ má jẹ́ èdè ọmọ yín èdè lọ́bẹ̀ wọlé yìí. ọ̀n àǹkárá náà nìyẹn nìyẹn ẹ wò ó yóò di àǹkárá yóò di léèsì. àmì ọ̀. Àwọn bàbá bàbá ní Yorùbá. Àwọn àgbà ní Yorùbá. Àwọn ìbá ní Yorùbá. Ọjà tó rà ó sí ń fẹ́. sí pè. Ó sí ń Ìbá tó ìtọ́rí pé ọlọ́kùnkànà àjẹbọ̀rẹ́ tó ti bẹ́ẹ̀ tó nà àná ìjà tó lọ bí láti láti ìyẹn ọlọ́run tó ti tó nà àbẹ̀wá ká bá bẹ́ẹ̀ wá náà ẹ̀ àbẹ́bí ní. ṣe á ní ìnira ò ní mẹ́mi o. ìnira kò ní bá sí wa àfàtò kò ní bá sí wa wọn ká wà ní ilẹ̀ bí. káyé fa lóògùn àtòmí tó kù sí wa lóla lóògùn àtòkè náà kù sí wa lóla wọn ká ní ilẹ̀ bí. káyé fa lóògùn àtòmí tó kù sí wa. pẹ̀tún pérí mọ́ ẹ̀jẹ̀ jọba wò bọ̀ sọ́ba yìí èèyàn ọlọ́ọ̀kan bẹ̀rù. Ẹ̀lá iná máa tọ irú Wọ́n ń tó síbu ohun tó yí ẹ̀tọ́ yẹ̀rù bí mo sọ wà máa ń máa. Ọlọ́wọ́ ní àlà. Ẹ̀lá iná máa tọ irú wọn ní فإن أكثرهم لا يعلمون ẹ̀ńtẹ́ mísà àtàwọn ọjọ́ ìlókò rí yín ẹ̀kẹ́ ẹ iná máa tọ ẹ̀rọ ohun ìdàgbà òyìnbó tọ́wọ́ àgbà yín ọlọ́run ló máa mọ̀ pé ránṣẹ́ nígbà tẹ kọ̀ tẹ́ ẹ̀ ọ̀dọ́ náà ló ti wá ìwọ ọlọ́run ló mọ wá àtọ́fà yín tẹ̀lé máa kọ́ bá kó mímú síbà sí yí lágbára àtọ́fà ni máa bí wàhálà iná máa tọ ọ̀rọ̀ ohun ìndàlá orí ikú tí wọ́n ṣe ìndàlá ọlọ́run ló fi rárẹ́ sí wọn. wọ́n á ṣe ìrìn àkíkà ọ̀rọ̀ láàárín àdáyé. àwọn ọ̀pọ̀ ẹ̀dá láyé wọn ò mọ̀ ní àwọn máa fi jíjú máa rí fẹlẹ́wọ̀n wọn máa fi yọ lẹ́sàn organic máa lẹ́sàn. وقالوا لما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك فما نحن لك بمؤمنين ليس لهم في كمبي في فلاس wọn wọ́n tó wá ní gbọ́gbọ́ ní ojú ọ̀rọ̀ ní nǹkan bàjẹ́ tó sórí sọfọ́lọ́hún rẹ sọfọ́lọ́hún bá rẹ kò sí wàhálà fáwọn. Màmá tàbílẹ̀ bí ìmìnà ayọ̀ tí lè tẹ́sí haraba bí á. Ibọ̀ sàǹkan sáwọn ni, ẹ̀mí àwọn ọmọkọ sàǹkan sáwọn. Wọ́sọ̀jà ń sàǹkan sáwọn máa ń tọ́ bá máyà wá tó fi sàǹkan sáwọn sọ́gbọ́ sọ̀ǹkan sáwọn. فما àwọn onígbà pa wọ́n lọ fi ọlọ́run agbègbè wá tá fi mọ̀ wípé ìtẹ́mì ní pé àwọn onígbà pa àwọn onígbà kú ẹ̀ yorùbá náà ní àwọn èdè tí wọ́n fi ṣe bá lóun ní gbà àtìmọ̀ fi ń tọ́ mi pé òun ọ̀fẹ́ náà nù ìgbé wo ni pa àti tuntun parí ẹ̀ òun ò ní gbà pa òun ò ní gbà kú èwo ń pa kú bẹ̀ taokid ni lábánà lọ́wọ́ àkọ́kọ́ ni bá àti bẹ́ẹ̀ ń bí di mọ́mì ní ìnà yẹn báyẹn ń ta òkìdí kí àwọn òní gbà rárá fàmánánù dákà di mọ́mì ní ìnà túmọ̀ mi wà ọlọ́ọ̀lọ́dà.

آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين Bẹ́bá ní gbọ́, àwa náà ní gbà. Bí mm. jẹ́ pé gbogbo àwọn tó bá tó ń fa wàhálà ní ìsìn náà, jọ̀mọ́, ń tọ́ràn bọ̀, ń sọ́fífúlá ó fi kòró plas ó fi kòró ó fi plas ayé àbí ẹ bá fẹ́kọ̀ gbọ́n tòsí kòró ò ní mọ báwọn o ẹni bá gbọ́n ó nù ńgbà kòró ń bẹ tí àráyè jáde lóṣù adójúmọ́ ló ṣe ọdún ìsinmi nínú dára akọ́kọ́ ní ká tún lo gbòǹgbòǹ alábẹ́sí káàtà ẹni bá tún dé ládàá ìwọ́n tó wọ́n tó ń tó ta gbogbo wa ta yé wọ́n tó ń tó a ìyẹn wọ́n ní bàbá ẹmu dankan lẹ o wọ́n ní ká má péjọ ní ẹwú àwọn ẹbí ń tó àtúntò lọ́pọ̀ tẹ̀lẹ̀ pé bàyà bàṣẹ kú síkà lẹ́nu àbáyà ló síkà mọ́ ẹnu pálọ̀ láti à ń dún wọn kà ń gbọ́ láyé àwọn ayé ní kà ń gbọ́ wa ṣùgbọ́n ládùúgbò wọn gbọ́ wa wọn kà ń gbọ́ bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́jà ìwé ẹ̀ mọ́. àmín. ìbánidàtà. فأرسلنا عليهم الطوفان ọlọ́run la bá má túfánù fún wọn ọlọ́run má bá wa jà gbogbo ẹni fẹ́ mọ̀tò tí ó mọ̀jà sí ti bá wa jà ẹ̀jẹ̀ ti dàgbà àgbàrá ya sọ́ọ̀bù ẹ̀ńtẹ́ ti gbájú níbi èyí tọ́lọ tí ò ti fẹ́ yìí nineteen eighty àkọ́. alẹ́bùn náà nǹkan bíkọ́ àyèkì ṣé ti ń já ìdíkẹ́dà fẹ́tẹ́já Allahu Akbar. gbogbo gádà àbàdàn ni. àyè à gbogbo gádà àbàdàn ni já ìtafẹ́fẹ́ ní ọ́ lágbára àti à. Kẹ̀rọ́bà àdìlé ń tọ́nà. Nti ojú rí. Ah. Ààrẹ wá bí ìtafẹ́tẹ̀. Bẹ́ẹ̀ni, ọwà. Gbogbo káàkiri ọjà ààrẹ ọlọ́bẹ. Gbólóṣà wọn sáfẹ́fẹ́ bàálù gbé wá. Tájà sí ọjà síbẹ̀ wá. Ọ̀nà tí tó ọ̀nà tó ń gbà jájá ó tè màánù. Kìlì kan já pé gbẹ́dà já kò yẹ kọjá láàrin ọdún sísìn tí mo ṣe ṣùgbọ́n àrà yẹn tán Ààrẹ wa lọ tọ́jú lu dada yẹ kú yẹ ọdẹ kọ dada. Gbogbo ọ̀sán ń bẹ nínú ilé lápẹ̀tẹ̀ ti ń bẹ nínú ilé. Iná ti lọ o, iná ẹ̀sọ́ ń sí àwọn èèyàn nù yàrá. Iná tí iná tí o iná ìjọba ò tí o iná kata ń sí àwọn èèyàn dá ń kúrú lẹ̀. A ti lẹ̀ lẹ̀.

kí lómi ò lè dé omi ni wọ́n rí dá gbogbo nǹkan ni. ó ní agbára lónà ọlọ́run dẹ̀ tún fáànù rẹ̀ sí àwọn ọ̀ràn fìràhùn. wọ́n ní jara bẹ̀. ńgbà téèyàn tó lọ torí pé ọlọ́run ní òun mú àyà yìí wá àyà tí mo fàṣọ láti ni kìí pé ìkádé lónìí ìkádé ọ̀la ìka ń bá wọn fẹ́ra yóò bá wọn fẹ́ra nígbà tó dá tọ́lọ́mọ tú fáànù wọ́n báyẹ̀ yí báyẹ̀ yí báyẹ̀ yí báyẹ̀ yí báyẹ̀ yí. nígbà yẹn ṣe díẹ̀ ọlọ́run tó wá mú ìdára tata. ibi tó sì jẹ́ pé kọ́lọ̀ mọ́jà àríbìnú ọlọ́run dé ọlọ́run mọ́jà àríbìnú rẹ̀ kankan. àwọn àfa wọn sọ ma fi nǹkan kan bínú sórí ilẹ̀ tọ́ba bínú táwọn èèyàn sẹ́ tó bá ká wọn lẹ̀ tà wọ́n ní bínú yẹn lọ sọ́mọ̀ mọ́ yọ lọ gbọ́pá mọ́ ni. lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ayé ètò àbóde ó lè ìpìlẹ̀ tàmá báwọn èèyàn kọ̀ọ̀kan fagilé tó ń farú ẹ̀ yóò tún máa yọjú tí wọ́n tọ́. Ah. èyí tá a tọ́ lọ ń ọlọ́nà ọmọ yẹ ẹ̀mí tó bá yẹn lọ tó bá omi yálé yẹn lọ ẹ̀mí tó mi gbé lọ gángan àti ẹ̀mí tẹ́ pé ọ̀tẹ̀ lómi ni nígbà tí gbogbo dúkìá tẹ́ gbẹ́kẹ̀lé ilé tó ẹ̀ ẹ̀ ní ilé tó lọ sí ilé tó wó fún rẹ̀ àti èdè ìjọba wó padà. dọ́là àmì òyìnbó dìbò. ìmí àti mọ́tò àti mọ́tò ló ń lọ. mọ́tò wa ni ìjẹ́ wọn wá sílẹ̀ jẹ́ máa ń wá gbogbo sànà pé ó mọ́tò àwọn ẹgbẹ́ òun lọ pàdé mọ́tò òun bẹ̀ lójú omi. wọ́n ní oríṣi mọ́tò. ọlọ́mọ́tì inú tiwa. àmín àmín. àwọn àfa wọn ní kékeré àdánwò. àdánwò ni. àdánwò ni. nílá àdánwò. àdánwò ni. èyí tó jù wá lọ máa fi kà wá. àwa ọ̀rọ̀ àtàgbà àdánwò ni. mọ̀lágbàsí na na òun á mú tata wá tí mo fi sọ débi ìsàrí pé tata gbogbo wa ni wọ́n gbẹ́jú mọ́ àwọn tá a lọ́jọ́ orí àti gbẹ́jú mọ́ tata ní à ń pè ní na wọ́n ó fi kánàbàkánà báyìí látàrí ìfowópamọ́ ndị ìfowópamọ́ lẹ́ẹ̀mọ́. ọlọ́mọdé àríjà rẹ̀. àwọn ètò pé kí wọ́n wọ oko lọ́sẹ̀ nǹkan kù lẹ̀. àtẹwé àtẹ̀tẹ̀ wọn jẹ kan àti díẹ̀ wọn kọ́ ti wà ndèrè ni tí wọ́n dẹ̀ ń bọ̀ nínú ojú ẹ̀rọ ẹ̀ ní rọrùn lẹ̀ máa bílíọ̀nù wọn wọn òkòtò àti túwọ̀ ah. wọn jẹ tán ni kátà lè ní ẹ̀ tán bọ̀ wọ́n máa jẹ́ wọ́n máa tú wọ́n máa jẹ́ wọ́n máa tú wọ́n máa jẹ́ wọ́n máa tú wọ́n máa jẹ́ wọ́n máa tú. rárá o wọ́n lè yó. náà ti wá ẹnìkan ọmọ. wọ́n lè jàrọ́ olùdẹ́gbẹ̀rẹ́ tún wọn gbogbo nǹkan ọlọ́jọ́ tẹ́ pátá. wọ́n lè kọ́ ní. èèyàn tó bá wọn fẹ́ra pàápàdà ọwọ́ adi iná kò iná jẹ kò sí sọ́rọ̀ òde jíjà sẹ́ẹ̀ yàmọ́ yà ádámùdù ní ọ̀rọ̀ bí ká ṣebí nǹkan máa jẹ́ nǹkan yóò sì máa ṣe wá solúsàn nígbà wo nígbà tọ́lọ́ bá tó ní àdánwò tó bá ti ẹ̀fọn aládàáwò fún yàn. àkọ́kọ́ yẹn ọ̀pọ̀ ẹ̀fọ́ ni bẹ́ẹ̀ sẹ́ paálí máa fọ́ gbá gíláàsì ẹ̀wọ́ ọmọ bẹ́jẹ̀ àbọ̀n bá yẹn jí ọwọ́ tẹ̀lé gbá tẹ́tẹ́ nípa ẹ̀fọ́ tó bá nǹkan ọwọ́ ọ̀hún yọ máa ìrora tí wọ́n máa bẹ́ẹ̀ bá máa ń gan kò ní màmá ilé ìfẹ́ fún àdáwò ni wọ́n ọlọ́run padà fáàjà. wàtò fáàjà. ó tún ká ọpọlọ. ìyẹn ni máa òfin sọ́kọ̀rọ̀ níjọ́ wàhálà ni ọ̀pọ̀lọ́ àdáwò la pè é bí wọ́n fẹ́ jẹun ó fẹ́ bújẹ báyìí ọpọlọ ni bọ́fẹ́ máa tọ́ nǹkan mọ́ọ̀dù ọpọlọ ni bọ́fẹ́ bọ̀bàtà ọpọlọ ni ní àwùjọ wọ̀ ẹ̀kọ́ máa ṣe ìfẹ̀sì gàgàgàgà náà yọ ọ̀pọ̀lọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀pọ̀ ayé fún ọwọ́ ayé fún ọwọ́ ni. o tún tẹ̀sán lọ sí òun. kò sí nǹkan náà ní báyìí àjà ló mọ́ bá àjà. ọ̀pọ̀lọ́ àdáwò bẹ́ẹ̀ yẹn pa ọ̀rọ̀ ọ̀pọ̀ ràn ìwé ọ̀pọ̀lọ̀ bá wọn yẹn máa pa ọ̀pọ̀ ọ̀rọ̀ bára tí ó ń wọlé yẹn máa fọ̀ kí wọ́n á tẹ̀pọ̀ lọ díẹ̀ díẹ̀ nínú àmọ̀ká fami sí wọ́n kà bọ́kọ̀ lọ́bẹ̀ pìtì mu ni ah. làwọn ànájú ah, kankan kan. ìkọ̀ọ̀kẹ́ yìí ní ń dé tí wọ́n ń sáré lọ bá ń gbá pé dákun ó dà àwọn ti agbẹ́nu dákun dákun ah, dákun túbárùn dé wọ́n ní ọ dákun ọlọ́run tó ní omi fà sábà tó dé wọ́n ní ọ dákun ọlọ́run tata ẹ̀kú òfò wọ́n lù dé wọ́n di ọ̀dà kù. Ìkọ́ ẹ mọ̀ sórí ibú lọ olórí ibú ò ní gbọ́ ni. Ìní bàtà òkèlè pé ó délé ara wọn ò ìkọ̀ọ̀kan ní ayé ṣe pé ayé tí mo fà sọ̀ láti ní o. Wàdàm ní òtún ya ẹlẹ́tọ́ bẹ ẹ̀jẹ̀ fún wọn. Gbogbo wọn jẹ́jẹ̀. Bí má jẹ́ kàǹkà. pé odò ti di odò ti di ẹ̀jẹ̀ wọ́n gbé kẹ̀gá lọ balẹ̀ nígbà tí a bá tó kan omi ẹ̀jẹ̀ ló kàn. wọn ò rí nǹkan dáná oúnjẹ wọn àrò mi mu wọn àrí kẹ̀kẹ́ sè gbogbo nǹkan oko ń ẹ̀jẹ̀ ni. àyàfi ọlọ́ni tó ń fi bẹ́ẹ̀ náà wọ́n tó lagidi náà ni. wọ́tá àná ọkọ̀ ọlọ́run ní ẹlẹ́sẹ̀ ni wọ́n akíǹsì ni wọ́n àwùká ni wọ́n àwọn àjọ fúlẹ́ọ̀nù ní èsì ìjọ ẹgbẹ́rún ọmọ fi Musa ìjọ Musa ìjọ Musa òun àti iye ìjọ rẹ̀ níjọ ń jí sí ọlọ́run fún wọn tọ̀ gbogbo ẹ̀yìn yẹn tí ẹ bá ní gbà àlejò dùkúrò wa lánàá jazakumullahu khairan alọ́ọ̀sán lẹ́sọ̀ọ́ lọ́ọ̀rẹ́ wọn ti dáná òru máa ní ìtabandé. àmín. bàbá pọ́n ẹni tọ́lọ́ ń kún ní iyì tẹ́lẹ̀ àátàlékún níyì. irú wọn bẹ́yàn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn lé ọ̀rẹ́ òǹfọ̀rẹ́ ti pọ́n wọn lé àwọn èèyàn kan sọ wọ́n ní tí a bá lọ dáàbò ní pé ìjẹta pé àwọn ni wọ́n ń bọ̀ mí ìpè débi sì lè rò sí lọ ìfẹ́ ọlọ́run ni wọ́n ní nígbà tí iṣẹ́ papọ̀ ni wọ́n wò pé káwọn wá sálámà sí wa nígbà tí iṣẹ́ papọ̀ kọ̀bálíkẹ́ ọlábàánisà ló tó náà kó jẹ́ kí wọ́n gúnlẹ̀ ayọ̀ kó jẹ́ àná ògúnlẹ̀ ayọ̀. àmín. aago mẹ́wàá lálẹ́ àná ní a tó wọ Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ wọ́n ya ibì kan wọ́n ya ẹ̀ẹ́ wọ́n ya ibì kan gẹ́gẹ́ bí ayé. àtìrọ́mà ó lẹ́tọ̀ọ́ kí wọ́n yà. ó lẹ́tọ̀ọ́ kí wọ́n yà. ìròyìn ojú ẹ̀mí yóò gbò yóò ṣe máa àmìnà àmìnà àríyí pé aláàmà wá ìsáwọn abá nílé ìṣẹ́ ara ti yẹ̀fọ́ àmú. ìgbà tí wọ́n á pè níbẹ̀ ni wọ́n ń lọ sí Ògbómọ̀ṣọ́. Hmm, wọ́n wá gúnlẹ̀ láago mẹ́wàá. wọ́n ti fi aago mẹ́wàá kó tó wọlé. Hmm. kí ọlọ́mọba ni sanwó-lẹ́sọ̀ lọ́ọ̀rẹ́. àmín. ayé fún ọ náà má bàjẹ́. àmín. ibi tí wọ́n wá náà má bàjẹ́. àmín èyí ni kọ́lọ́mbà ni jẹ́ ó tún máa gbòòrò sí i káàlùfù náà òkè kọ́mọ̀ kálùfù náà sàlẹ̀ òun náà ni. a lè takọ̀ tán sàlàbẹ̀ síwájọ́ Imam Maliki rahima ọba ó ní bí ó fi yàtọ̀ díẹ̀ sí Imam Musafi Imam Musafi yìí kàrẹ́ ọmọ akẹ́ Imam Maliki ọmọ tó gbélé kí Imam Maliki Imam Musafi tọkọ tó gbẹdú gbọrọ. àmọ́ mọ́tíábù wọn ó yàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi wà nìyẹn. ìmọ̀ mọ́lìkì ọ̀kà fara sàfì tàbí ọ̀kà fara mọ́ mọ́lìkì abọ́ àníbá bẹ́ẹ̀ ànàfi bẹ́ẹ̀ tiẹ̀kọ́ yìí nìyẹn tútúlà gbìyànjú lágbára lánàá ńgbà tá a sùn wọ́n já títì kò sẹ́ńtì pẹ́ńtì tì tí àmọ̀ fọlọ́ ń ṣe ọlá fún ẹ̀sìn ìfúnà. gófìrò dị díẹ̀ díẹ̀ wà ó jẹ́ kára pẹ́ńtì díẹ̀ ara pẹ́ńtì díẹ̀ kásọ̀rọ̀ kan wọn pé máa níta gbogbo èrò alọ èrò abọ́ nínú wa èmi dúró bàbá màá dúró àwọn náà dúró gbogbo àwọn eh, àwọn èèyàn rẹ dúró wa mú tí ń bọ̀ lọ́tà bí mú yẹn mọ́lẹ̀ àwọn tí ó jẹ́ kí àwọn èèyàn wa wò díẹ̀ wọ́n rí ọ̀la lára súnà kọjá lọ ó sì ti ní orin torí sí ẹsẹ̀ tí wọ́n tẹ́ ìdánimù ní sọ́mọ̀nì sẹ́ni kẹ̀kọ́ wá lójijì ọkọ̀ kọ́ lójijì dìínà ọwọ́ amẹnìkan nù jàmáà tó tẹ̀lé alẹ́ sí ní ìfẹ́ràn lọ ọtún tó ìmàkàwó ìmàkàwó ìmàkàwó ọtàkà ọlọ́pàá ìtọ́mọ̀ yẹn sẹ́gbẹ́ kó lọ kó kó kó fún bàbá kó fún bàbá. ibi alihamudulilayi ibi àdó ibi bàtà àdó jẹnẹjẹnẹ ni bí ìjọba dé jẹnẹjẹnẹ bí ọ̀pá dídà ni yọmọ bá tiẹ̀ lọ tí ń tẹ́lẹ̀ yọ̀rọ̀ ẹni gbọ́dọ̀ wá ní ìdókè ni. òkùnkùn rí mi ìgbà tí mọ́tò dọ́tọ̀ wá dé ó ṣe déédéé mọ́tò tí a ti ń gbé gọ́fúnà ó tó fi àkàtọ̀ gùn débẹ̀ tí wọ́n ń wọ́n bọ̀lọ̀kùn tí wọ́n ń wọlé kùn. ogun mọ́sọ̀ yá. àṣà bẹ́ẹ̀ ibi tí kéwú bá sínú àti akéwìdókè ìjà tó dọ́kítọ̀ bí ọjà sí nà ìjà fi ń tẹ̀lé nà ṣé wọ́n ní bílé tàbí ọ̀sán àwọ̀là àmà káàkiri mọ bílé torí bá wọn lórí súnà lórí ìjẹun ìmọ̀ agbọ́lá ńlá àti àwa ti bí yẹn ṣé wọn ò pọ́n wa ṣé wọn ò pẹ́ sí lé ẹ̀rù làwà kè. Alhamdulillahi ẹ̀rù làwà kè. Alhamdulillahi ẹ̀rù làwà kè. Àwa ò bàbá màá rárá pé àwa. Àyẹ̀wò ìgbìlẹ̀ akẹ́gbọ́ àti ọ̀nà àbáyé tó wí alhamdulillahi kéwùlà wá ké alhamdulillahi kéwùlà wá ké àwa ò sábà mọ̀ rárá pé a kéwù. Alhamdulillahi kéwùlà wá ké alhamdulillahi kéwùlà wá ké àwa ò àti àdéhù. Sáàmà àti àdéhù. Sáàmà àti àdéhù. Dọ́tọ̀, wọ́n gbìyànjú wọn bá. Gẹ́rí tẹ̀wọ̀n tẹ́sọ fún mi díẹ̀. Wọ́n ní àwọn kéwú ilẹ̀ Yorùbá. Àwọn afá káwọn ní kéwú. Lẹ́yìn náà, àwọn alọ́kùn sọnù àfà tí ọwọ́ akọ wọn tó sọnù ọwọ́ jẹ́ àfà àwọn tí wọ́n gbélé wọn kódà kémi dókítà tó di ẹni tá a jọ ń sọ̀rọ̀ ni mo ti gbọ́ ìtàbí yẹn ṣe kéwú lẹ́nu arábìnrin kan ìyàwó lọ́dọ̀mọ́wá oko bàbá Abdullahi lakúpọ̀ ìyàwó tiwọn kútọ́nù ni bàbá tí wọ́n gbé dọjọ́ alẹ́ wọn ibẹ̀ náà wọ́n bí gbogbo wọn sí bàbá wọn wá ní àáfàá tí dọ́kítọ̀ gbélé wọn. a ní máa ń sọ fún wa pé dọ́kítọ̀ sáráfò bàbá àwọn làáfàá wọn ṣùgbọ́n pé bàbá àwọn máa ń ní ọmọ ẹgbẹ́ alábàríkà pé dọ́kítọ̀ sáráfò ọmọ tó náà tàbí kọ́tù kẹ́tẹ́lẹ́ ní ọmọbìnrin yẹn wọ́n náà wà lọ tó mẹ́. àwọn akó sánbẹ̀ àwọn akó Sudan kékeré ń bẹ́ Sudan àbá bàbá Sudan àwọn yẹn ń sọ́kọ́ àjọ náà kò Sudan òkú lẹ́ni kò sọ̀rọ̀ ń bẹ́ kọ̀dàbí Saudi kọ̀dàbí kìnìkan nínú pé àníwọ́n ní kéwù bẹ́ ń bẹ̀ ń lọ kéwù wọn adé Sudan ní ń wọn ní ní ẹ bá ṣe pò kí ní gbogbo dáníà pé kùlí àbáyì wọ́n ti pò kí ní kùlí àbáyì wọ́n ti pò kí ní wọ́n kò kí ní yẹ dókítà wa gba ọ̀pọ̀rọ̀ gbogbo ìtí wọn gbà wọ́n á bí àwọn èyí pé pẹ̀lú ńtọ́ tọ́ọ̀sẹ̀ asm tó lè tó sùdánù kì í mọ́ níbi kíbi lágbàáyé dákọ̀ bá wù ọ́ ìjọba fi hàn ọ̀rọ̀ lọ wọ́n náà pé bùdá àwọn afáàdá àgọ́jú sàwùjú lọ. ìlú àbáríkà. sàwùjú àwọn lọ ní bá mú àwọn lọ sàwùjú bá ń ṣe dé sàwùjú nù. wọ́n ti já níyà ìmùtìyàsì máta àwọn ìmùtìyàsì dókítọ̀rọ̀ àwọn ìmùtìyàsì. wọ́n ní ó dùn àwọn fún ọ̀rẹ́ àwọn kan pé èkó ni ó ti kéwù lónà bá ráǹfà ní wá sí sudan lọ́ba dé sudan ọwọ́ apalẹ́ dé sudan wá sàyẹ fún lálẹ́ ilé ń gbé àsàyẹ fún wọn tan gbogbo náà bẹ́ẹ̀ gbogbo náà yẹnyẹnyẹ wọn gbà lálejò ọwọ́ arò pé bí ibi tí wọn gbà lálejò tí wọn bílù ṣe rí náà nù ilẹ̀ wa mọ́ lọ́ba bá títì ìyàwó tó ní ẹ́ yípa títì. láyé ànájú pé pé àwọn kan fẹ́ ń gba ọ̀làdéjọ ní Sudan ọ̀dà bí Amẹ́ríkà lọ́nà Saudi wọ́n lé lóun lọ. dó <laughs> ẹ ṣá máa fìyà tó wọ́n náà wọ́n ní àrò wọn náà sọ pé dà ó wà á lè lọ sọ pé wọ́n ní ní kò sí ní tọ́sí ọ̀sán àtàtà méjì yìí ṣe tán wọ́n ní gbogbo àwọn olùkọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun lọ lọ́ba lọ ọ̀fà wọn lẹ̀ bẹ́ẹ̀ àwọn tó wá fi ilẹ̀ àwọn padà bára àwọn ń sàwùjọ wọ́n nígbà tó wá di wọ́n dá ọkọ̀ ọdún kan tí ò ti pẹ́ àbí ó ti pẹ́ sá wọ́n lọ di ọdún mélòó sígbà yẹn sá tó ti pẹ́ díẹ̀ sáti wà ń sàwùjọ lọ́ba wá ṣe hajj nàbàpàdé ìbáníyà sì máa wò lágbájá ẹlọ́run ló ní kí àwọn Sudan mú mọ́lẹ̀ pé kó mọ́ lọ wípé dípólọ́mà tí òun gbé kó ní Sudan náà ní bẹ́ẹ̀ lọ́hùn dìtì gbogbo mọ̀háwálà tó ń ṣe kó orí bòmí wọ̀ láyé wọn ò mú un gbogbo nǹkan wa ń jẹ́ lónìí orí dípólọ́mà náà ni ọlọ́run ló ní wọ́n fi agídí mọ́lẹ̀ náà wọ́n fi bá wa sọ̀rọ̀ ńjọ́ náà wípé àá fara da ẹ̀kọ́ nìyí tọ́bara dákò sí tí ò lè já sí lóore gbogbo wọn torí báyìí tọ́lọ̀ fi wọn ṣe ọ̀ṣọ́ fún wa ọ̀ṣọ́ fẹ́sìn má pa wọn máa lọ́wọ́. ṣé ìmọ̀ràn ẹ̀dá náà òun náà ní èkó lọ́wọ́ lọ́wọ́ sí. aná ah, ìjọba wa tí wọn lè ké lọ́dà bí ara àgbẹ̀ ara àgbẹ̀ tẹ́ pé tí ó ti kọjá bẹ́ẹ̀ wọ́n ṣe bí mínísítà kan lọ́wọ́ tù wá. wọ́n ju mínísítà lọ. fún tí wọ́n tó tẹ̀lé lẹ́yìn tó náà sí. gbogbo àwọn wọ̀nyí ń ta fi ń sọlé ni pé inú wa dùn kí yìí ju tájọ máa gbéra wa sókè lọ máa kàfàrà ara wa èyí lọ dáa èyí lẹ́rù ó fi máa ba ọ̀tá ẹ̀sìn pé à ìkan náà ni wọ́n o. ẹni bá tọ́ lágbájá ọtọ́ tàmàdò ọtọ́ làkàtúgbò wọn ò fẹ́ bá wọn. sẹ́nìkan tọ́ sáráàfù ní ìpín lóṣù mi ọmọ yàrá. tó bá tọ́ lẹ́yìn yín gan ọ̀daràn. tó bá tọ́ lẹ́yìn mi ọ̀daràn. Ah, táwa ti máa gbọ́ mọ́rọ́ tó. abẹ́nìkan ni wọ́n á tọ́ ṣé ẹ̀lẹ́ à ṣé ìmọ̀ kó ń tọ́ ọ̀bàdàgbò ni abẹ́nìkan ni wọ́n fẹ́ mi náà tẹ́lẹ̀ wọ́n táwọn náà. gbogbo ayé lọ́tọ̀. tó bá rí bẹ́ẹ̀ báni tẹ́ wọn fọ wájú ọ̀ka mi bẹ́lá ní ọlọ́run bọ́lá tóbi rẹ̀ subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka